من الشيطان الرجيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا آتنا أنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونفتح به إنه من يهده الله فلا مضل له ومن جدل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدبا وعلم الحمد لله جماعة دفع فولان الحمد لله تنزه ربنا عن كل نقصين وجل فلا شبيه أو مثيل وجل فلا شبيه أو مثيل ẹ̀dẹ̀rí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. tànà zaha rọ́bù náà àǹkó lè na kọ́ sí i. ọmọ tó já pé gbogbo ń tà ń pè ní àléébù láyé. Ìwọ ni ká ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Tànà Zahara Bùnà Àǹkó ìlànà kò sí. Nínú táwọn èèyàn kà kún ṣùgbọ́n tó jàlé bù ni, òun náà ni ká ní èèyàn sùn. Ah, oorun sísùn yìí tí yẹn bá ti sùn aṣàkóbá fún làákàyè ó tún nígbà tí yẹn bá tún jí. ṣàhárọ̀ bùnà àrùn kò lè nà kó sí. ọlọ́run wá ròyìn ara rẹ̀ nínú alukóránù wípé láti àkóbòbò sílẹ̀ tó. nínú àtàn wà lànà ó ní ọlọ́run kì í tó gbé ámbèlé kó ń wá sùn. ṣàhárọ̀ bùnà àrùn kò lè nà kó sí. oorun tá à ń sún yín náà lébùn ní fún wa. ṣàhárọ̀ bùnà àrùn kò lè nà نقص torí ẹ̀ lọ́lọ́run ṣe máa yọ àléébù ikú nínú gbádùn alálìjánà làbínú sùn lálìjánà. Àrẹ́zàhà rabbuna an kulli naqsin. Alábìnrin sallallahu alaihi wa sallam annáma akhul maut wa ahlul janna la yanamun. Alábìnrin oorun tá à ń sùn yọ ọmọ kú ni ẹ̀wà rẹ̀ ọmọ àlìjánà ànábì ní kò ní sọ ọrùn fún wa. wọ́n á sáfẹ̀rọ̀ kùnà kú lìnà kan sí. kábíyèsí ọlọ́run ọba tó kọjá ká máa pàlẹ́ gbòròyìn rẹ̀. ọjà lábala ṣẹ̀bí ihun ni ọba fi lọ. abẹ́yìn tí wọ́n rò pé ẹnìkan tún dàbí ọlọ́run ni. wàjà lábala ṣẹ̀bí ihun ni ọba fi lọ. ṣé ń sọ́dọ̀ ariwo táwọn èèyàn kan pa kiri láyé lónìí ẹni tá à ń sọ yìí náà máa ń sùn. àjàlá fàlà ṣẹ̀bí ihò ní àwọn máa fi hàn. ẹni tó bá ti ń sùn àbí tó ń jẹ tó ń mu tó ń yàgbẹ́ kò lè jọ́ lọ́rùn. àjàlá fàlà ṣẹ̀bí ihò ní àwọn máa fi hàn. ẹni tó bá ti ń títí àwọn ọ̀tá ti dènà jẹ́ o àwọn máa mú àbí wọn mú ni wọ́n kàn má gbélé gbọ́ àbí wọn kàn ni kò lè jọ́ lọ́rùn. àjàlá fàlà ṣẹ̀bí ihò ní àwọn tàdẹ̀ wá rí àlébù àti àbùkù tó ń ta bá náà yìí náà ló túnmọ̀ pé kì í ṣọlọ́run. wàjà láfàlà ṣẹ́bi ìhón àwọn màbílọ. torí pé ẹni táàrí lọ́lọ́run tàdẹ̀ ń rí gbogbo ohun tó tán ó kọjá ẹja dènà di ẹja mú Allahu akbar. wàjà láfàlà ṣẹ́bi ìhón àwọn màbílọ. kábíyèsí ọlọ́run ọba tó yẹ pé ààrẹ ní sáfẹ́ fi jọ o. jẹ̀lí ló ń rọ́pù náà lè eléyìí o. ọba tó jásí pé sábà ń ròyìn kí ni tí fi ń fini lọ́kànbalẹ̀ jù kí ni tí fi ń dáa jù kí ni tí fi ń gbọgbọ́n jù òun náà nìkan òun ló ní gbogbo ọ̀rọ̀ yìí. jẹ̀lílò ọkùnrin alimawula lè jẹ̀lílò làhùlì ìnìhàmù wálé fàdìlò lè jẹ̀bílò làhùlì ìnìhàmù wálé fàdìlò lè jẹ̀bílò. ọba tá à ń sọ yìí láhùlì ìnìhàmù gbogbo ń tà ń pè ní ìran ìkẹ́láyé. Bí tó ṣe fẹ́ mi, tó ṣe fẹ́ yìí. Lahul in'amu. Bí tó ṣe fáwọn náà lọ́wọ́ àti tó ṣe fún kó wá. Lahul in'amu. Ọlọ́run ló ní. Wal fadlu li jazilu. Ìsàmì nínú ọlá ọlọ́run wá tú ìkẹ́ yìí lẹ̀, á tú dẹ̀kọ̀ rẹ̀ lẹ̀ fẹ́ rú. Lahul Ìsàmì ọlọ́run bá máa mọ̀ sí ìsì ìkẹ́ rẹ̀, àánú òkílẹ̀ fún

ọlọ́run ló wà. Òhúlì ilẹ̀ ààmù. Ẹni tí ò gbádùn náà tó bá yẹ kí ẹ̀dá ní bá ń fúnni lálàáfíà ni. Ìjọ tó ní kí wọ́n máa gbéṣòro wọn bọ̀ ilé yẹkẹ́ ní náà ti sàn jọ́nà gangan. Làhúlì ilẹ̀ ààmù. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá débẹ̀, àrọwà tí òun náà máa ṣe fún wọn, wọ́n àtúntò òun náà máa bẹ̀rẹ̀ sí ṣe fún wọn nípa ẹjẹ́ àṣetúrò ìjọ ṣe sùúrù sùúrù tẹ́lẹ̀ yóò wá ṣe lọ́dọ̀ ọlọ́run wá wá ṣe lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run. làhùlì nàámù. ọlọ́run ọba ló nìkẹ́ lọ́dọ̀. wàlfàdìlù ìjàmbí. òun ọba tó ní ọlá ti máa ń dání lọ́lá bó bá ṣe hàn. làhùlì nàámù wàlfàdìlù ìjàmbí. ìran ọládẹ rẹ ó kẹnu kì í ṣowó nìkan là ń pè lọ́lá òun náà jẹ́ kan nínú tọ́lọ́ kì í ṣe pò nìkan ní sáà ń pè lọ́lá òun náà jẹ́ kan lára rẹ̀ ìmọ̀ náà jẹ́ kan lára ń tọ́lọ̀ fi ń dáni lọ́lá àláfíà pàápàá ọba ọlá ni ọwá sẹ́ni tọ́lọ̀ ọba jẹ́sáyé tí ò dá lọ́lá ọlá jura wọn lọ lóde ìyàtọ̀ síra wọn àwọn dúpẹ́ lórí ètò dáwà yìí alhamdulillah ọlá àtàláfíà àdúpẹ́ o alhamdulillah ọlá àti mọ̀ àdúpẹ́ o alhamdulillah ọlá àtẹ̀sìn àdúpẹ́ fún ọlọ́run alhamdulillah àwọn ti jí láàárọ̀ yìí kan mí ni wọ́n ń pè lọ́lọ́run ṣé kò wá tó káwa náà dúpẹ́ fọ́lọ́run. alhamdulillahi rabbil alamin. asọ̀rọ̀ alẹ́kùn ọlọ́run fún anábà muhammad sallallahu alayhi wa sallam. àmì ọlọ́run ọba kó jọ kó bá tó bá ṣe alẹ́kùn yọnu rẹ̀ fún àwọn sàhábà. ẹ̀kọ́ náà tún tọrọ látọ̀dọ̀ ọlọ́run. alẹ́kùn ìgbàgbọ́ yẹ́sìn àti alẹ́kùn ìgbésí ayé rọrùn àti àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara àti ọlọ́run kójọ kó túbọ̀ ṣe kíní kankan wa. ìtògbésí ayé wa ń bẹ ọlọ́run kójọ kó bá wa tó kó gúnrégé kó rọrùn kó rọgbọ jù bá wa pàápàá ṣe ń lérò lọ. a tún kíra wa káàbọ̀ ní ojúmọ́ tòní níbi tí a ti ń bára wa sọ̀rọ̀ ọlọ́run pàápàá jùlọ nípa ìtàn ìgbésí ayé ànábì ọlọ́run kan ilé tó lókè kíní náà Jésù náà ni ẹni tí ọlọ́run bá sọ ẹ̀tàn rẹ̀ jù nínú àwọn ọ̀nàbí ọlọ́run nínú alukur'an wọn náà ni Nabiyullahi Musa alayhi salatu wa salam ọ̀nàbí ọlọ́run ọba yìí bí tá a bọ̀rọ̀ rẹ̀ dílé àná nìtàn àwọn abul Baqara àwọn Bani Israel ilé tí ó ní ṣe pẹ̀lú pé wọ́n pa ẹnìkan wọn. tí wọ́n fi wá ń ṣe ìbéèrè lọ́dọ̀ ànábì Musa pé àwọn fẹ́ mọ́rú púpọ̀ pààyàn tó pa ànábì Musa ń sọ́lọ̀ wọn ni kò ṣe náà láti gbọ́lá náà yìí ṣùgbọ́n ló ní ìṣẹ̀lẹ̀ ànábì Musa ò dákẹ́ ìrìn àjò kódà ó yẹ kó yà wá lẹ́nu pé nǹkan olófin sí ni gbogbo bó ṣe ń kó òun kan ló tún bọ́ sí mi ló ṣe ń kó nínú kan ló tún فبرأه الله مما قالوا ọlọ́wọ́n bá fi fọmọ kúrò níbi ìsọkúsọ tí wọ́n ń sọ ń pa rẹ̀ ìkan náà lélẹ̀ yẹn ojú rẹ̀ rí tó nínú àwọn anábì ọlọ́run anábì Musa aleyhi salatu wasalam ìtẹ̀lẹ́ ní kan ní tó tún ṣẹlẹ̀ sí atúfẹ́ mẹ́nuba lónìí ìsìnbẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan ni wọ́n máa bá anábì musa nínú àwọn ọjọ́ rẹ̀ alẹ́sọ́láàtọ̀ sọ́lá anábì musa ń ṣe kútùbà fún wọn ṣe wàásù fún wọn lọ́wọ́ tàbísọ pé iṣẹ́ àwọn anábì ọlọ́run ni kí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ àwọn anábì ọlọ́run ni kí wọ́n kó àwọn èèyàn jọ kí wọ́n ṣe wàásù fún wọn kò síbi táwọn anábì ọlọ́run kan ti kó àwọn èèyàn jọ tó wá ní òun wá ń ṣàdúrà ẹ̀ lè gbọ́rù rẹ̀ nínú ìṣiṣẹ́ àwọn anábì ọlọ́run

Ànábì Mùsá ṣe wà sí báwọn èèyàn rẹ̀ lọ́wọ́, alayhi salatu wa salam. Ẹnìkan bá ṣe béèrè yí pé ìmọ̀ ní ìsàwò, pẹ̀lú gbogbo ń tẹ́ ń tú jáde tá ń gbọ́ lọ́dọ̀ ń tàn jẹ́ láǹfààní. Ah, ọlọ́wọ́ bá kẹ́yìn o. Ìyá àti ẹ̀tún wọ́n ni láà. Allahu akbar wọ́n ní kò sí. Kánà bí Musa sọ pé wallahu a'lam ọlọ́run ló tún mọ bí sẹ́ni náà wà. Àbí kánà bí Musa sọ pé à ẹ̀yìn ìjìnà lára bu kí ọ̀kẹ́rẹ́. Èèyàn pọ̀ láyé tọ́lọ̀ àwọn ọba dá èmi lẹ́rí tẹ̀ ń sọ ni. Tẹ́bá tún rẹ̀ lómi ẹ̀sùn dánú lẹ̀ pé ha èèmọ̀ tún rèé. Ṣùgbọ́n lọ́wọ́n bá fẹ́ kọ́ àná Musa lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ tó dábọ́ lẹ́nu lórí ahọ́n ànábì Musa ni pé kò sí ah, ọlọ́run wá fẹ́ fi hàn ànábì Musa pé irú èèyàn pọ̀ lọ rẹpẹtẹ irú ọlọ́run ọba ni ò sí ìmọ̀ ni ẹ lóòótọ́ wà láṣẹ́ léèmọ̀ tó ṣàn ẹlòmíì náà léèmọ̀ tó ti jẹ́ èèmọ̀ tí wọ́n pàápàá tó jẹ́ èèmọ̀ yá tó máa wo níwó èèmọ̀ ọlọ́run wá ní káànábì Musa gbéra ìrìn àjò aleyhi salatu wa salam ó fẹ́ kó pàdé ìmọ̀ èèyàn ìmọ̀ èèyàn tó rẹ̀ mọ́ sáfẹ́ pàdé yìí àwọn olùmọ̀ ya pẹ́nu lórí ọ̀rọ̀ rẹ̀ pé ìjà ànábì ọlọ́run tàbí kì í ṣe ànábì ọlọ́run ilé tó nílẹ̀ jù nínú ọ̀rọ̀ ní pé ẹni náà kì í ṣe ànábì ọlọ́run dáná bí lukumanu náà kì í ṣe ń ṣe ànábì ọlọ́run ìgbọ́n tọ́lọ̀ wọn bá fún ní ọgbọ́n àti ìmọ̀ àtòye tó ní agbára a níbẹ̀ náà ni arákùnrin tí anábì Musa alẹ́sọ́láti wọ̀sára fún fẹ́ lọ pàdé yìí ìmọ̀ ni nínú àwọn ìmọ̀ ìkan nínú àwọn ìkan lórí ilẹ̀ ayé. ìní kọ́lá Musa lífàtà hùlá abẹ́rọ̀ ṣùhàtà abẹ́lọ́gọ́ máa jẹ máa lè bá àrọ́ ìní àwọn amúdẹ̀yà ṣókù bá. anábì Musa bẹ̀rẹ̀ ìrìn àjò ó ń lọ òun àti fasahu òun àti ọmọkùnrin yìí tí wọ́n jọ ń ṣìrìn àjò ìtàmọ̀ sí yóò ṣàgbónà náà ni ní tó ṣọ́wọ́n àti Harun ń bí òun àti yóò ṣàrùn ni yóò ṣàgbónà náà ni ni ànábì Mùsá ṣìrìn àjò lọ pẹ̀lú rẹ̀ wọ́n wà lórí ọkọ̀ ojú omi wọ́n ń lọ nínú ìrìn àjò yìí ìgbà tí wọ́n tara bọ̀ ní àjò kílá anábì Musa sọ. láàbìrọ̀ ṣùhàdá àbílùkọ́ mẹ́jìmá ìbáṣọ̀rọ̀ yìí. ọlọ́wọ́ bá ti ní ibi tó fẹ́ lọ yìí mọ́jìmá ìbáṣọ̀rọ̀ yìí nìní ibi tí ibùdó ńlá méjì ti pàdé ibi tó mi òkun àti ọ̀sá ti pàdé ibẹ̀ níbi tó ibẹ̀ ní bọ́sọ̀ bóbi tó ń lọ o anábì Mùsá wá ń sọ fún yóò ṣàrò wípé a ní yé rìnrìn àjò yìí lọ o. àtà àdẹ̀lọ́gbà méjì máa rí bàárẹ̀ yìí. ìtumọ̀ rẹ̀ ni pé until we get to majmal bahrain. àmúdé yàtọ̀ kò bá. anábì Mùsá ni tí à ń lọ rẹ o. Táàbá ìdí ìdébẹ̀ àṣì ń kàn sí ní mìírìn, àwọn ọ̀pá ẹ̀kọ́ jì lójú ẹ̀ o. Ṣùgbò bá ọlọ́mọ ní Mọ́jímà al-Bahrain ní níbo ló wà. Wọ́n ní ó wà ní ibi tọ́lọ̀ ti ní kí ànábì Musa máa ni ní Mọ́ṣíríkì ní Faris, ní Faris ibi tí ó ibú odò méjì ti pàdé láàrin alfaris wọ̀rọ̀ wọ́n ní láàrin méjì ẹgbú odò yẹ pàdé ń bẹ̀ òkun àtọ̀sà báwọn náà ṣe ní lọ́dọ̀ wá ń bí ibi tí wọ́n ti wá pàdé yìí bọ́sọ̀ bí láàlàyé gangan ibẹ̀ lọ́lọ́run ti ní kánẹ́bì Musa kórìnà jùlọ ibẹ̀ ló ti fẹ́ lọ pàdé arákùnrin ìmọ̀ yìí ìtànàbì Musa fẹ́ kọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ ọwọ́ agbéra ní àjò àwọn àmìyàwó kò bá fàlàmà bálàgọ́ májèmá àbẹ̀ ìníhìmá. ọlọ́run nígbà tí wọ́n débi tí wọ́n lọ yìí. náà sì yá ṣùtáhùmá. àwọn méjèèjì ń tọ́lọ́ fi jẹ́ kí wọ́n mọ̀ pé ti débi tẹ́ ń lọ. wọ́n débẹ̀ wọ́n sinmi. wọ́n bá gbàgbé sùn lọ. níbi tí wọ́n sinmi sí bọ́ ṣe jí báyìí kọ́kàn tí ní ìrìn àjò. Kẹ́sì yáṣúta hùn máa. Ẹja tí wọ́n dì mẹ́rù tí wọ́n fẹ́ jẹ, nọ́ọ̀sì yá, alábì Mọ́sá gbàgbé. Yóò ṣáhùn náà ti gbàgbé òun náà tẹ̀gbẹ́rù dání. Ẹja àwọn méjèèjì wọ́n gbàgbé rẹ̀ síbẹ̀ ó bá lọ. fàtàkọ́tà sẹ́bí ilà òfin bàṣírí sàrọ̀ bá. bí wọ́n ṣe gbé ní àjò wọn tí wọ́n rìn lọ báyìí anábì musa bá bàtà kíkẹ́jú náà àìsí ìjọ ibi ti ń pa wá ló bá kọjú sí yóò wípé yóò ìrìnàjò sáárín yóò ti tó ká jẹun. Fọlámà já wàzà kọ́lá lífàtà hùwà jìnnà bọ̀dà àná. Fọlámà já wàzà nígbà táwọn méjèèjì kọjá bí tá a pè ní bọ́sọ̀bù fún wọn tí wọ́n ń lọ. Kọ́lá lífàtà. Wọ́n ti wá rìn síwájú wọn ọmọbẹ̀. Ṣùgbọ́n àmì ẹja tó sọnù níbi tó jábọ́ sí ni ìmọ̀ tọ́lọ́ fífẹ́ kí wọ́n mọ bí táwọn ń lọ. Ànábì Musa wá sọ fún Yóṣọ́ wípé, a ti na ọ̀gọ̀dá àná. Wọ́n ní mọ́ ń wa wá o, àsìkò àti jẹun tó báyìí o. A ti na ọ̀gọ̀dá àná. Ọ̀sán ti ń kó sókè yàn jẹun ọ̀sán. Lákọ̀dé láti iná ní sàfárì náà, àdáná sọ̀bá. Wọ́n ní ìwọ́n má jà parọ́ tọ́ra wa. Nàbí náà. Ìrìnàjò wa táà rèé, pàdé wàhálà tó pọ̀ nù rẹ̀ làkọ́lé làkọ́lé mi sábàrì náà hàdá. nàṣọ́bà. ó ní a ti ṣe wàhálà gan lórí ìrìn àjò yìí. anábì sallallahu alaihi wasallam ní asísàfàrò kọ́tà àtúnmílẹ̀ àdábì. ó ní ìrìn àjò ìgbégé kan ní nínú ìran ìyá ẹ̀dá máa ń jẹ láyé ní a bá wà lórí ìrìn àjò yorùbá lájò wọ́n ní àjò lè dùn kó dàbí ilé ní a bá ń bẹ lórí ìrìn àjò èèyàn máa ń pàṣọ àwọn stress oríṣiríṣi sẹ́gbẹ́mbà tí a bá tó délé lára tó máa lélẹ̀ lọ́kọ́ máa tó balẹ̀. àdáàbò gidi àdùn mí náà lè àdáàbì. àdáàbò gidi àdùn mí náà lè àdáàbì. ẹ̀dà tó bó ṣeré lọ́dọ̀ ọkùnrin ó tún yàtọ̀ tó bó ṣeré lọ́dọ̀ obìnrin. ìgbà tí ìyàwó Àìṣà ròyìn ìrìnàjò tiwọn àwọn ní as-safaru kulluha àdáàbò nù. Ah, wọ́n ní àjò kí n ṣe kírísà kí n ṣe díẹ̀ nínú ẹ̀ ní ìyàwó rárá o wọ́n ní gbogbo n tó bá tí mo pé yàn ní ìrìnàjò báyìí ìyá ni tú àtúnyàn fi máa padà dé wàhálà tó bìnrin rí lórí ìrìnàjò kiri ọkùnrin ṣe ń ná àwọn faradà kan kí bá ń ṣe kó gbogbo nǹkan dàrú lásìkò yìí ìrìn ìyàwó ilé máa wá lọ jókòó sórí èédú láti ṣákí subhanallah wọ́n lè kó àwọn àdìmẹ́rù mọ́ṣú Ah, ah, magbado máa ta ìyàwó ilé ọ̀gẹ̀dẹ̀ nǹkan dàrú ni wàhálà ọkùnrin lélẹ̀ yìí táwọn obìnrin ṣe lásìkò táwà yìí a tún bí lájẹ́rù ilẹ̀ a ṣe wàhálà a tún ta tán ọkọ̀ a tún náà fẹ́ gbọ́gbọ̀ kátà lálẹ́ ìwà ló wá fẹ́ ní ìsinmi òṣèwá ní kó játìjàtì. àdínà gọ́dá náà lápàdé látínà ní safari náà hádá náà sọ̀bá. alábì musa ní tó kàn báyìí gbóúnjẹ wá já jẹun o ṣùgbọ́n tí wọ́n fẹ́ jẹ náà lẹ́jà wọn yìí. Ìṣàwò ni, Àrọ̀ ìjà ibi awé náà ilá sọ́kọ́rá ti fàyí ní nàbí ìdòlẹ̀ Ó ní nǹkan ti ṣẹlẹ̀ o. Àrọ̀ àìdá. Ó ní ẹ̀rí sà. Ibi awé náà ilá sọ́kọ́rá. Tẹ̀rí ń gbà tá a dé bí àpáta tá a dé sinmi lórí omi yẹn. Fàyí ní nàbí ìdòlẹ̀ Mo máa ti gbàgbé ẹja yẹn sílẹ̀. Wà máa. أنسانيه إلا الشيطان أن أذكره irú ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu wa rí ń gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí wa. yóò ṣàwọn ni wàá mọ́ ànsánìhù ìlà ṣètọ́nù àdàkúrọ̀ ẹni kò sí tó ń mú mi gbàgbé èṣù ni o lára aṣẹ́ ẹbí tó máa ń ṣe rè ó máa ń gbàgbé ó máa ń mẹ́wàá gbàgbé nǹkan ni o ó ní ọjọ́ kí n rántí o ẹni máa wó mo jẹ́rù yẹn dáadáa o mo jẹ́ mójú tó o. àtàkọ́dà sẹ́bi ilà òfin ìbárí àjàbá. ìṣe ẹgbẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ ìkanra sí ọkùnrin mi máa kó báyàwó rẹ̀ ẹ rò pé ẹlòmíà àtẹ̀tí gbáyàwó lójú gbanímú nǹkan bàjẹ́ nínú ilé nǹkan sọ ó sọ pé tó alhamdulilayi dúpẹ́ fọlọ́run aṣáàsìn tó ṣe ọmọkùnrin tó ṣàwọn náà sọ àkọlẹ̀ ọlọ́run ṣètò ọ̀nà kọ̀ọ̀fẹ́ fi dákírù ni lọ́rọ̀ ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu mùsùlùmí rẹ̀ Àti mọ́nú kó ṣe ọkọ̀ mọ́tí wọ́láì mọ́tí ó ṣe máa gbàgbé rúgbà kó ṣe wọ́ṣe kó yudillu illa shaytanu an ó ń gbàgbé anábì musa náà gbàgbé. wà á tàkàtà sabilahu fil bahri àjàbá. ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò ṣàwòdì ń sọ wípé ṣètọ́ọ̀nì ni o òun ló mú wa gbàgbé yìí o ṣùgbọ́n àní gbà fún kí ló kàn kí ni Ọ̀la a máa wà dàkọ́dà sẹ́bí ìlàhó fílbà Àwọn méjèèjì bá mọ́ ní àjò wọn pọ̀ lórí omi ibi tá àgbàgbẹ́já sí ìjá débẹ̀ ẹjá mọ́ ní àjò yìí lọ lẹ́wọ̀n tí wọ́n jẹun tí wọ́n rí nǹkan kan ṣe. bílbàárì lórí omi aṣọ ti pẹ́ táwọn èèyàn ti rìnrìn àjò lórí omi tí kì í ṣe ìrìn àjò ọjọ́ kan àbọ́jọ́ méjì aṣẹ́kọ̀ọ́yẹ̀ ṣe bẹ̀rẹ̀ lónìí àǹfààní tá a kàn nílò ní ọ̀kọ́já pé a ti ṣàwọn oríṣiríṣi ń tẹ́yàn lè máa fi jẹ̀gbádùn lórí omi tí wọ́n máa sùn kò ní jẹ́ pẹ́ jájábọ́ mo ti dábọ̀ yìí kò sí yẹn náà àwọn ọkọ̀ ojú omi tá ń lò lónìí kò sí pé nǹkan kan omi ti ń jò wọlé o ẹ̀fọn ń jẹ ní o tẹ́bá láǹfààní àti wọ àwọn ṣípò orí omi yẹn kódà ilé tó dáa tó lórí ilẹ̀ ilé àwọn olówó ni ní ṣe lé sáà láwọn àyè gbádùn pẹ̀lú AC pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mu nírọ̀rùn èèyàn lóṣù mẹ́fà bẹ̀ kò ní mọ̀ kó ń wà ní kàkà mí gbà kódà èèyàn tiẹ̀ ní ronú èèyàn ti gbàgbé kórè omi ló ń wà. واتخذ سبيله في البحر عجبا Ànábì Mùsá bá bẹ̀rẹ̀ àjò padà. Ìrìn àjò tí wọ́n yẹ dẹ̀rẹ́ nígbà náà ìrìn àjò ìrìn àjò wàhálà ni. Gbogbo ìta ń sọ yìí omi ń ta sáwọn alára ẹ̀fọn jẹ wọn oríṣiríṣi nǹkan ni wọ́n rí tọ́lọ̀ bá ń là wọn àwọn ẹja kọ́ wà nínú omi tí wọ́n bá ru ọkọ̀ ojú omi sókè wọ́n àdánù ọlọ́run ló kọ́ ànábì Mùsá yọ àwọn ọkọ̀ ojú omi tò ní ìtójú ilé lọ ni wọ́n abẹ́yàn kí rí wọn ni ó ju òjìndí ilé lọ tí kì bá ń ṣàánú ọlọ́run ó dẹ̀ wá wà lórí omi kò dẹ̀ wá tẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo oríṣiríṣi àwọn ẹrù tó gbé anábì Mùsá ní jẹ́ká padà jẹ́ká mọ́rin àjò ayé pọ̀n o. Náà. Wàhálà záàlì kàmá kùnà nàbẹ̀bí fọ̀rọ̀tà dá àlá àtàrí ìmá kọ̀sọ̀sọ̀. Ayà ta kàtà ìbá tún kà. Wàhálà záàlì kàmá kùnà nàbẹ̀bí. فارتدا على آثارهما قصصا التي قبلها قال رأيت إذ يوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا ìgbà tí wọ́n ẹja yìí fún ojú tó jábọ́ ó di pé ànábì Mùsá aléìsọ́látù ọ̀sára tí ó kàn ọ̀dọ́dọ̀ rẹ̀ látọ̀dọ̀ yóò ṣáwọ̀ tí wọ́n jọ ń lọ pé ẹja ti jábọ́ ò ẹja tó dẹ̀ wá jábọ̀ ìtọ́kọ̀ọ̀kọ̀ sàbí ìlàhù ìbáhàrí ẹja yìí ti mọ́ ní àjò rẹ̀ kan nínú omi ó ti rìn lọ nínú omi padà àwọn olùmọ̀ pín sí méjì lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ẹja yìí pé bó ṣe jábọ́ sínú omi báyìí ó dala yí padà ẹja bẹ̀rẹ̀ sí lùwẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ní ẹ̀mí padà sí lára wọ́n ní síyáàkù ń ta tó wà náà yà ìlú ń tọ́ka sí pé ìtọ́kàbà fàdí ìlàhù fìlìbáhàrì ajábà ó tún wá mọ́rin àjò rẹ̀ kan nínú omi ní ìrìn àjò ti mọ̀ lórí pé sẹ̀dí ìlàhù tó wà ń bì ó ń tọ́ka sí ẹja sẹ̀dí ìlàlhù tó wájá sí ojú ọ̀nà anábì Mùsá àti Yúṣà ní sẹ̀bí láhùnmá olùmọ̀jẹ́. àwájú wàtọ́kàdá sàbíláhùmá ṣùgbọ́n ààyè yìí wàtọ́kàdá sàbíláhùmá ayà tó tẹ̀lé ọ̀làdàlíkà máa kò náà nàbẹ̀ anábì mọ́sá ní ta fẹ́ kó ṣẹlẹ̀ náà rí tán retí rí fọ́rọ̀tà dá aláàtàrí hìmá pàṣọ́sọ́ wọ́n ní kí lórí tànábì mọ́sá fi ní Ntaaro kan Ma kunna nabọ. Zalika ma kunna nabọ. Wọ́n nítorí kọ́lá wọn bá ti fi mọ̀ mọ́ wípé ibi tíṣẹ̀lẹ̀ mọ́ bá ṣẹlẹ̀ tẹ́já ti sọnù tẹ́tí kankan sí. Ibẹ̀ yẹn gangan ní ibi tí ẹ̀ ń lọ. ni Majma'ul Bahrain ni o. Nànàbí Musa fi sọ Zalika ma kunna nabọ ó ní táàrù kan láàrin kò sí sáfẹ́ ṣe ó yá. fárúta dá àlá àfààrí iná kọsọsọ. àwọn méjèèjì bá kàn sí ní ìrìn àjò wọn ọba tẹ̀ra mọ́ àjò lọ ìrìn àjò tá a ti fẹ́ rí nǹkan gbé ṣe rèé Bóyá káwo kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. Àwọn àjàdá àbìdá mi ní ìbàdí náà. Ẹ máa wè mọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ànábì ọrụ àti yóò ṣàwì ni wọ́n jọ ń lọ. Àwọn náà ni wọ́n jọ pàdé ẹrú Ọlọ́run ọba tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí. sọ yẹ kí wọ́n jẹ́ mẹ́ta. kọ́. ọ̀rọ̀ ni fọwọ́jàdá abidá mi ní ìtàdínà. kò sọ pé fọwọ́jàdá abidá ni fọwọ́jàdá. abidá mi ní ìbàdínà. tó bá yẹ pé àwọn tí wọ́n rí arákùnrin yìí bá ju méjì ṣùgbọ́n tẹ bá lọ wáyà yìí ẹ̀rí pálífù kó wà dáàlì yẹn. alif lè ṣe ìsìnlẹ́yìn. alifu yìí tí fi ń tọ́ka pé méjì ni wọ́n. wọ́n ìjàdá àbẹ̀dámì ní ìbádínà. alifu yìí ló ń tọ́ka pé ànábì Mùsá ni naa. jọ rárá kùnrin náà. ṣùgbọ́n ní àjò yẹn ṣó kàn sínú pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbí táwọn méjì nìkan ló wá ń ni a bá ń bá a بعدنا آتيناه آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ní àwọn méjèèjì wá rí arákùnrin kan. Àtọ̀ ní báàdì náà. Wọ́n rí ẹrú kan nínú ẹrú àwa ọlọ́run. Àtọ̀ iná hurọ́ ṣàmà. Ìwọ́n tí wọ́n fapá jánu kì í ọlọ́run ọmọ ọlọ́run ni ẹ́. Mi ní náà. Jẹ́ kí bàbá rẹ̀ ẹ sí kóòtù pé o fẹ́ pè wọn lọ́mọ ọ̀hún mọ́, o fẹ́ pè lọ́mọ ọ̀hún mọ́. Bàbá mélòó ni bàbá ní báyìí? Nígbà tí wọ́n tún pèrè ààrẹ lọ́mọ ìyá rẹ náà ní ìyá bàbá rẹ ní bàbá wọn ìdílé iná ní ẹni bàbá bàbá bàbá bàbá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá wọ́n ní wọ́jọ́ ọmọ ọlọ́run ọmọ ọlọ́run báwo ni wọ́n wá jẹ́ ṣérùwọ̀ iná lọ́lọ́mọ wá bí tó ń tó ààrẹ ń rùn ní ọlọ́mọ wá fi ṣọmọ ló fẹ́ Ìwọ́ tó ń janupá tó ń jatọ́. Subhanallah. Fàwájádá àmúdá. Àwọn màlẹ́kà tí kì í jẹ tí kì í mu tí kì í sùn. Tí ẹ pẹ́rú ọlọ́run alákùnrin ni wọ́n. Ọlọ́run ọ̀bá eléyẹn ṣọmọ. Irú àwa ìtajé èèyàn yìí, àwa ọ̀pọ̀ yìí, àwọn tó ẹgbẹ́ta bá dílé àárọ̀ tá a bá fọnu àbíbí sọ́kèwé lẹ́mẹ́lòmíì. lálẹ́ ẹni ẹlòmí báyìí ó bẹ̀ẹ́ gùn dọ́rùn ó wá lóhun ọmọ ọlọ́run ọlọ́run ò bí mọ́ òun ẹ má ṣàbí tọmọ sọ́dọ̀ rẹ̀ mọ́ òun ẹ̀hún ní ànábì àwọn tí wọ́n sí ní ọ̀rẹ̀ gan nínú ọlọ́run ṣọmọ ọlọ́run sọ náà fún fẹ́ni tó rẹ̀ yìí ni bí ṣe wọ́n náà méjèèjì bá pàdé ẹrú kan nínú ìbáàdínà nínú àwọn ẹrú àwọ̀ ọlọ́run ẹrú kan ní nínú àwọn ẹrú àwọ̀ ọlọ́run arákùnrin ni wọ́n pàdé kí lórúkọ rẹ̀ arákùnrin náà ń jẹ́ Khidiru Khidiru lórúkọ arákùnrin yìí òun náà ni ànábì Mùsá àti Yóṣà wọ́n pàdé òun náà ni ọlọ́run ní kánábì Mùsá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run bá wá ó wá ń di ìdí ìṣàlàyé irú ẹrú ìpè kì í ṣẹ́rú lásán o. Àtẹ̀yìn àbọ̀rọ̀ Hamatan ní ìrìn jìnnà. Ọlọ́run ní a akẹ́ látọ̀dọ̀ wa. Àdéhìnà òru Ọ̀fun ní kẹlá sọ̀dọ̀ ọlọ́run. Wà á lámúnà òbí làdùnnà ìlèmá. Ọlọ́run ní kọ́dà ó ṣe wá wà yàrá kùnrin náà. Àlámúnà òbí. Ọ̀fun ní mọ̀ tó pọ̀. Ìlàdùnnà ìlèmá. Ìmọ̀ yìí látọ̀dọ̀ ọlọ́run wa ló ti wá kì í ṣe mọ̀ lásán. Wà á lámúnà òbí làdùnnà ìlèmá. Ọlọ́run fara ọlọ́run balùwọ̀n fi mọ̀ mọ̀. mọ́ nítorò tẹ́tìrà kakẹ́ wájú ẹnìkan Àlàmùnáhù min ladunna. Àrísàn pẹ́ báyìí láàfà rẹ̀. Àlàmùnáhù. Ọlọ́run bá láwa la fi mọ̀mọ́ látọ̀dà ọlọ́run. o. ìmọ̀ tó ṣàǹfààní ni kò fi mọ̀ wá o. àmín. Allahumma inna nas'aluka ilman nafi'a. rizqan tayyiban. wa amalan. mutaqabbalan. ìmọ̀ tó ṣàǹfààní ọlọ́run fi mọ̀ wá. àmín. anábì Mùsá pàdé arákùnrin yìí. ṣùgbọ́n làwọn bá ń jẹ́ kó mọ̀ fún ẹni tó pàdé ìmọ̀ ni o. anábì Mùsá ṣe pàdé rẹ̀. ó náà ti gẹ́ẹ̀tì lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹni tá a pàdé yóò dàbí pé tí mo fẹ́ mọ̀ rí. Ànábì Musa bá súnmọ́. Ọ̀làlà Musa. Ànábì Musa bá sọ fún pé. Hal àtàbí'úkà àlá àǹtù àlèmánì mímà ìlèmtàrò ṣìdá. Kọ́dà ẹni náà ti ju ara rẹ̀ fún Ànábì Musa. Ìgbà gẹ́gẹ́ bí àná di ọlọ́run ó ti dá a mọ̀. Hal àtàbí'úkà. Ẹni yẹn ò gara kò sí ìlú mọ̀. Ànábì Musa kan ti ẹ̀rí lásán, mùjárọ̀dù rí rí lásán. Kò tí ìrẹ̀rẹ̀ sí jù kálẹ̀. Ànábì Musa ti súnmọ́ pé. Hàlẹ́ àtẹ̀lẹ́rúkà. Ṣé kí n tẹ̀lé? Ṣé mo lè máa tẹ̀lé? Hàlẹ́ àtẹ̀lẹ́rúkà. Mo sọ pé hàlẹ́ àtẹ̀lẹ́rúkà. Ìtumọ̀ rẹ̀ nípa Ànábì Musa ò kì í ṣòwò àti ìṣà òní ọjọ́ fẹ́ lọ. Òun nìkan ló kóhun tẹ̀lé. kò sọ pé hali na tẹbi'uka ṣe ká tẹ̀lé ẹ. àtẹbi'uka. hali àtẹbi'uka ṣe kì í ẹ. àlá àlìmánì. èèyàn máa ń gba pamíṣọ lọ́dọ̀ àwọn fàkóso pàṣẹ òní. kìí kí ni akadé dé ipa nǹkan wọn kéwò kan sáré darapọ̀ mọ́ wọn rárá. tí a jẹ. ọkàn wa wọn wá jókòó. láì sọ fún àbá tẹ́lẹ̀ de wa ni mo kí ó máa gba fọ́ọ̀mù gbogbo àwọn oríṣiríṣi àyíká àkàkún lásìkò gbàgbọ́n ló fà lọ́pọ̀lọpọ̀ ọmọ tí ó fi dára ìlẹ́kọ̀ọ́ àbí kò gba fọ́ọ̀mù kò fíìlì fọ́ọ̀mù káwá sọ àwọn kọ̀rọ̀ọ̀rù lè fún ẹ bí lè ó ṣe ń o anábì musa náà gba ní kó tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ omi mi náà kàn ní ìyá máa lọ máa lọ lọ bá ìrárá ò kìí ṣe bẹ́ẹ̀ o ọmọ táà ti ìrírí táà mọ̀ rí alábìmọ́ táàdì yìí dìgbà yàn dání. àtẹ́bí ó tó bá tó fi wọ́n náà ní pé látàná ló yẹ bàbá wa máa ń bẹ àwọn èèyàn kéwù ni wọ́n ń bẹ àwọn kéwù ni torí àwọn èèyàn fẹ́ kéwù. ìròrí àwọn èèyàn ni pé kí ni bá tó máa ń dà láyé dukọ kan máa pariwo kiri òde yìí náà lọ ìròrí àwọn èèyàn nìyẹn ẹlẹ jókòó lé fún ma kọ wọn kí máa mọ́sà fún ẹ jọmọ àwọn òbí ọmọ gé àwọn aṣọ tí wọn táwọn lò tó ti gbó kan wá gbé ẹ wọn wá wo obìnrin tí ògùn nínú àwọn irú òròrí yẹn ni táwọn èèyàn ti rò pé mo ṣe rí náà rí rárá o ọ̀rọ̀ kí ó jù bẹ́ẹ̀ o ọ̀rọ̀ kí ó jù bẹ́ẹ̀ o ẹlẹ́pàá bàbá náà gbà kan ní ọ̀lẹ́ ń tẹ̀lé àfà olówó ń lé àfà múnisìn ní kó tó rà àfà tẹ̀lé ti ṣùgbọ́n àfà tó ń kò ní rùn pa kò ní ráre ẹni tó bá fẹ́ rí pàápàá náà láàgùn kódà ẹlòmí àwọn wá láti kọ́ àjókòó ẹlòmí akọ́lù pàmì akọ́lù pàmì fẹ́ ni kò dẹ̀ sáàyè ẹlòmí a tún sẹ́ndì mẹ́sẹ̀dì mo ti pè yẹn jọ mo ní di mọ́sálà yìí ni ẹlòmí tún

èmi máa ń sábà sọ fún gbogbo yín ẹ ṣe bísínẹ́sì fi ṣe ọwọ́ mi náà kún ọ wọ́n àjọkọ̀ ti di pé àfààní mímọ̀ àti kéwù kódà kó gba phd nídìí kéwù kò jẹ́ lọ́wọ́ òwò òwò ṣíṣe tọ́pọ̀lọpọ̀ máa jáde sànàwí lónìí wọ́n máa lọ ṣe tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan wá tẹ káàdì báyìí fọ̀tílá ti ṣe al-ustaz al-hajj ẹlẹ́rẹ́gbẹ̀ ó ti fẹ́ ìdájọ́ ti dájọ́ ti dásà láti ilẹ̀ ó kún àpẹẹrẹ tó kọ̀ pọ̀ ń gbòòrò àfẹ̀dá nǹkan lẹ̀ làbàyẹ̀ kérò àwọn èèyàn wà ọgbẹ́ lẹ́yìn ikọ́ lọ́kàn kò wà náà ni mo ń sọ fún yín abẹ́bàbà mo ní gbogbo ẹnikẹ́ bẹ̀rẹ̀ sí ìṣòwò ẹ̀ business

nígbàtá ní lọ ní ọ̀nà àwọn fàílì àtùgbà ìjẹba lọ sọ́dọ̀ àwọn ṣìbìkì kan pé kọjọ kan wà fi nǹkan ránṣẹ́ ah, oúnjẹ tán lé oúnjẹ tán lé ah, o eh, eh, eh, o kò sẹ́ni sọ̀dá kì í dá ṣùgbọ́n kì í ṣe bí kó wá dá kó wá dá débi ẹ lọ́ba tọrọ wá. ọ̀rẹ́ ń ta bá yọ̀sí lọ́rùn gan gan mọ̀ pé ah, ẹ yọ̀sí mi lọ́rùn ni mọ̀ pé kì í ṣe tàìsí o kábàǹtorí nípa afọ gbọ́dọ̀ mọ̀ bára rẹ̀ ìwọ́n tó fẹ́ gbà lọ́rọ̀ gidi ti ṣọ́ra kó má jẹ́ náà ti ń ṣàtẹnujẹ lọ́dọ̀ wọn ní tó bá fún ẹgbà halali ni ṣùgbọ́n tó wà lọ ń pẹ́ wa lọ tọrọ rárá o àbùkù lélẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ máa wá kí wá lé ẹ̀ mọ́lé ọ̀dọ̀ mi wọ́n bẹ́ẹ̀ Ìpínlẹ̀ tí èèyàn bá ti ń tojúbọ́lé ilé ìtojúbọ́lé tọ̀hún, ní ìbáfẹ́ èèyàn á rìn sásìkò tí ọkọ àti ìyàwó ń jà. Ẹ̀yin dẹ̀sẹ̀rẹ̀ àdébù ìyàwó nínú ọ̀rọ̀ tó ń sọ, nígbà tí bá ṣe wà sí ìdá ní ìmìnà fáyẹ̀ fi wà sí yẹn bá bí o. Ìtúlẹ̀kọ̀nà àtàrà sàlẹ̀bìnà. Kí ayá yọ ọkàn, kó máa di wé abí méjì mẹ́ta tájọ́ olórí ọ̀rọ̀ ní o tó bá sì jẹ́ pé o ṣà ń jẹ òun mọ̀dẹ̀ ń wọṣọ àwọn èèyàn jẹ́ mọ́bọ̀ ṣe tó olórí ọ̀rọ̀ ní o Àyí túlì kan náà àtà. tó ti jàgbà ilé jàgbà lọ́wọ́ ọmọ àti ìdìbò ṣe ra mọ́tò àwọn alamọ́tà ṣe ní fi táyé rẹ̀. àtàrà sàlẹ̀jẹ̀ náà. gbogbo ohun tó náà kó jọ àwọn ọmọ ọjọ́ náà ti mọ̀ pé àwọn bá ṣe ń ta ní tèrè yìí tèrè àmọ́ ó ṣe ń rè wá jẹ. àìjọ ìlẹ̀kọ̀ náà àtàrà sàlẹ̀jẹ̀ náà fàṣírùtù. kátàkọ́ bá délẹ̀ láàyè àjọ ń tọ́ ni o. fàṣírùtù bí a ti yá. aláàdúgbò ọmọ ìyá kan ní ìṣòro kan wàlá àjọ ń kálẹ̀ mi máa ro èròkèrò tọ́nìkan ro ń jò ní pé àkáṣí nàbà mọ́sìkì ni wọ́n fi ilẹ̀ àwọn àti ìfisà ẹni tó ní ṣòro ilẹ̀ àhá ah, ṣó fẹ́ tàjírí ẹni tó ní pọ́blẹ́mù ni kí gbogbo ayé bá mọ́rúkọ rẹ̀ pé lágbájẹ̀ mi ni mo san owó ńgbà tán ní pọ́blẹ́mù tán ló síkì àbí tán ní rárá àfẹ́rù yẹn ẹ fi sàkáǹtì mọ́s kí máàmù náà fi síbẹ̀ ẹ wá dájọ́ àìní tẹ́lọ́rùn àrùn ni o. àìdúlé kan náà tààrà sàlẹ̀jì náà fàṣírìtò bí adìyálẹ̀ ha mọ̀tàmásíkì fàlàdà yàrá ni alábàbìhì wàlàdà yàrá ni bìhì mọ̀nàhàmì. àbáwá yìí ni rọ ẹtùlẹ̀ kan náà tààrà sàlẹ̀jì náà. wọ́n ní wọ́n ni bẹ́ẹ̀ mo bá ya gbá okun ìtẹ́lọ́rùn mú yá dìímú ṣinṣin. Fàlàtà yàrá ni. Ọlọ́lá kan ní rí mi. Àlàtà àbìhí. Ìwọ́n tó lẹ́rọ̀ rẹ̀ máa kọlẹ̀ kúnlé olówó pẹ̀jọ́. Láyàrá ni. Àlàbà àbìhí. Rárá o bí lọ kí ń lè bá ọ jẹ́ dáadáa lọ́dọ̀ wa ni yíra bàbá wa tá àwọn bàbá wa alhaji alifasẹ ogunkọrọ bí lọ kí wọ́n lè ní ire ni wọ́n ní. alọ̀kánjọ́ ní tí mo ti rí mi kí n wá ìsinmi tó ṣe tó tóbi jọ mẹ́ta kan kí n ṣe ti fáàdé àbáyé kàyínkù ọ̀ ń sáńlé olówó ni ọ̀ ìyá fún àníkó máa yẹra ní olówó. fàlàdà yàrá ni. kọ́lá bí wọ́n bá ń para lé rọ́jò ìyàwó rẹ̀ máa wí ní oko tó ti dé ṣíọ̀. ọ̀la láti pé èlò yìí fẹ́ fún ni bóyá one thousand bóyá five hundred. ìtumọ̀ làwọn jẹ̀ bóyá ten thousand naira. kí lè lè wá gbọ́nù bùkátà kò rà náírà. fàlàdà yàrá ni alábàbìdì. wọ́n pàlà ti lọ níjó ní táyà kan gbó Àkíkọ̀ táwọn sórí rẹ̀ sáré bọ̀ ń pàtà débẹ̀ bàbọ̀ wọ́n wá fi 1,700 kọ́lé fi. Wọ́n Wàlá lọ́yọ̀rọ̀ ní bìhì ní dúró dẹrú kólówó kan ń bọ̀. Fàṣírí tù gọ̀ níyàn. Òṣèlú lọ́dún lẹ́nu ọ̀nà ọ̀lẹ́ rẹ̀. tó bá pààrọ̀ aṣọ tó wọ́ṣọ́kọ́ tó bùjì kún ní àwọn ọmọdé a máa wípé dáàdì mi ló máa raṣọ yẹn fún wọn rọ́ṣì wá sọ́dọ̀ dáàdì lọ́sẹ̀ tó kọjá rárá o ìyàwó rẹ̀ náà wò ní wọ́n mo rọ́ọ̀lá haram owó haram lọkọ̀ òun náà náà dẹ̀ ń gbà nú ẹ̀. bàtúrú dùkọ̀ ní yẹ́hùn fi ládìrí àmì. mo wá jọ ọlọ́rọ̀ láì ṣe pé mo nílé iṣẹ́. àmọ́rú àlànà torí kíni torí pé yẹn ní tọ́lọ́run yẹn. àmọ́rú àlànà ṣe ṣe bó halẹ̀ màlíkì. àmọ́rú àlànà ṣe ṣe bó halẹ̀ màlíkì. ẹni tí ò bá fẹ́ máa wọ́ra rẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ kókóra rẹ̀ ní ìdánu pẹ̀lú ọ̀bá ìtọ́lọ̀ ń bá ń ṣe fún. ìlàmọ́ kún tàbá kọlẹ̀ bí ìkọ̀nù ìyí. fàǹtà wà máa lè kìí jóníyà. fàǹtà wà máa lè kún jóníyà àṣàwà hàn. fàǹtà wà máa lè kún jóníyà àṣàwà hàn. ọba wa yìí ní ìdààmú kún tàbá kọlẹ̀ bí ìkọ̀nù. ti kẹ́ ní tẹ́lọ́rùn. dákọ̀lẹ̀ bí ìkọ̀nù. tó yáyọ̀ kan. dákọ̀lẹ̀ bí ìkọ̀nù. kí bá ń ṣe fún ẹ

oníkàlùkù àjọ jáde síta wọn ní mọ́ni tó kó wá jẹ o. làkọ́lì bí nǹkan nú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó mú pure water àti ẹni tó mú ẹ̀fà water omi náà ni wọ́n jọ mọ́ wọn ní mọ́ ìyàtọ̀ bára mi tọ́lá wọn bá kí ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù dé ohun tí mẹ̀kúnnù máa ń jẹ tó lówó bá jẹ́ àṣà rẹ̀ omi kànga tí ìrẹ̀kúnnú kọ́ lè gòkó mú kọ́jì máa sọ fún ní water corporation pé ẹ̀dí lè mú omi yẹn o ó sì ní ní kátírìtì ẹ̀ tí ìrẹ̀kúnnú bá mú kò ní ìjì kankan lára rẹ̀. sámọ kún tàdá wọlé. sẹ́kà ló wá sí tó bá mú àyàgbẹ́. ná àbíkó di ọlọ́pù typhoid. ìlànà kún tàdá. àwọn bàbá alẹ́ yorùbá náà rùn sí ìṣolówó kì í ṣe mẹ̀kúnnù wọn náà rùn olówó kì í ṣe mẹ̀kúnnù bẹ́ẹ̀ fún bá jẹ mẹ̀kúnnù nísìnyí síbẹ̀ bá ṣe kí ní àtúnfọwọ́ pa ó ń pálẹ̀ ìgbésí ayé tiẹ̀ lọ nìyẹn o lọ́jọ́lówó ni yóò tó bá malaria o. ìlà máa kúńtà láàpọ̀ lè fi kọ̀nà ìwà káwa máa lè kó torí àṣà wa. ọba ẹni tọ́lọ́ ń bá kẹ́ ẹ tó ní tọ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́ ń ṣe fún ẹ ọ̀ níjà sọ bí mẹ́rin lọ mọ́ yá ń wò mọ́ ń fọ́ mọ́ ń tún mi wò ó kúrò. tí kan bá ti gbé á lọ àtúnkò lọ́rùn. sáàkọ̀lì bí nkànnà yín. pàtàkì mẹ́ta mẹ́rin tí yẹn lèyàn tún pọ́lìṣì ń yọra. sáàkọ̀lì àtiwọ́ náà tó ní méjì mẹ́ta mẹ́rin ẹnì kankan nínú ìhòhò. dàápá lédè nǹkan náà. ẹ̀ka nìkan tó máa kú ní gbogbo alẹ́ tó máa sìn tó kù mọ́ tiẹ̀. dàápá lédè nǹkan náà. àníkẹ́ ayọ̀ kọ̀kọ́ ní ìtẹ́lọ́rùn. máa ń sábà máa lè kàn jù ní àṣà wa. ẹni tó bá ti ní ìtẹ́lọ́rùn báyìí wọn àtọ́ bá ayé lẹ́gbẹ́ o. wọn àtọ́ lọ́lá lẹ́gbẹ́ o. wọn àtọ́ lọ́rọ̀ ayé lẹ́gbẹ́ o. ìgbẹ́ni tí ò bá ní ìtẹ́lọ́rùn. àbùkù táwọn èèyàn máa ń kó bára wọn ni pé wàláhì wọn tọ́lọ́ máa fún kó wọ́ máa fún. ṣùgbọ́n tó bá ti lọ yẹ pẹ́rẹ́ ara rẹ lọ́dẹ̀ nìkan tọ́lọ́wọ́n bá kẹ́ níjẹ́ tí kẹ̀tì ẹ bá dé tọ́lọ́wọ́n bá tẹ̀sùn wá ní kójú tiẹ̀ lọ á ní Tọ́lọ̀ nìkan ní fún ní nǹkan tọ́kàn ń balẹ̀ pé kò sí wàhálà. Ọ̀lẹ́lẹ̀ hàn Musa àlẹ́ àtàbí ọkà àlá àjọ àlèmà ní mímà ọ̀lẹ́mú járó ṣídá. Ebi tá a ti kúrò nípa anábì Musa alayhi salatu wa salam. Àlẹ́ àtàbí ọkà. Ó wá gba pàmíṣàn lọ́dọ̀ Fẹ́jìrò fẹ́ kéwú lọ́dọ̀ rẹ̀. Pẹ̀lú gbogbo jàlálà rẹ̀ pẹ̀lú ìjánu bí ọlọ́run ó wá tún wá lòun ó wá rẹra rẹ̀ lẹ̀ ayé àtẹ̀rì ọ̀gá lówó kan ló sọ́njú òní òní òun fẹ́ kí wọ́n á kọ̀ òun ní kíw mo ní ẹ wo ìgbà tẹ́ bá máa ráyè kájọ wo kẹ́ máa wá kódà sẹ́mi ò bá ráyè máa ní káfá ilé aṣọ àtẹ́ni sí àṣé kò fẹ́ bẹ́ẹ̀ òun kí máa wá lé òun yìí mo ní àhàhà eléyìí ti di past tense àti ṣèyẹn sẹ́yìn àṣẹlẹ́yìn mọ́ alìọ́lìmọ̀ yóò tá alìọ́lìmọ̀ wọ́lá yóòlá wọ́lá yóòlá alì ìkọ́ wà sí ẹni alìọ́lìmọ̀ wọ́lá yáà tí ìmọ̀ èyàn máa lọ ń bá ìmọ̀ tí ma bá wà ní kìí ṣẹ̀mọ̀ ló máa lọ ń bá ní tí a bá fi gba aṣìń sáré sọ́tún sáré sọ́tún ká máa jẹ àrọ́mù lọ́kọ́ ọmọ nílé ẹ̀kẹ́nìkan tó wá rò pé bẹ́ẹ̀ náà ni bó ṣe lówó tó lónìí kọ́dà kó dẹ́dà ti san hundred thousand naira lóṣù mi wá. àwọn lálọ. ojú wa tó báyìí wọ́n ní kó máa bọ́ páàkì mọ́tò kádẹ̀ kọ ẹ tábàdẹ̀ ti ṣe tán kó dẹ̀ gbé mọ́tò kó tún máa lọ ìyẹn náà rà lùbáríkà Alábì Mọ́sá náà wá kí dìrò lọ ní. Ìfàtọ́dà tó ń tẹ́bẹ̀ tó ń gbàyàn dáláwà rẹ̀ wípé. Aláàtẹ̀bẹ̀ ń ga. Ṣé wọ́n lè tẹ̀lé yín? Aláàtọ̀ alímọ̀ ni mi máa ń lè tàrọ̀ ṣe dá. Àwọn bá ti bọ́ra wọn lẹ̀ lọ́dọ̀ olówó jù lásìkò yìí. Ó ti pọ̀ jù. Ẹ máa rìn mí ni. Tọ́lọ́wọ́ mi bá lálà iṣẹ́ àfáà mi bá tó sọ̀rọ̀ sí báyìí. Ẹ̀ẹ́dẹ̀ wo ló yẹ bí ẹgbá etí ẹ̀jú Ah, ah, ìwà àbàjẹ́ yìí pọ̀ kí ló dé táwọn èèyàn tó yẹ pé ń gbà tọ́lọ ń bá ṣèkẹ́ fún wọn ẹni tó kàn náà nìkan máa fi wú àwọn àfáà ńlẹ̀ ọ̀yọ́ kó níbẹ̀ ẹlọ́wọ́ àwọn àfáà nílẹ̀ lábáwá ẹlọ́wọ́ àwọn àfáà nílùú níbi tẹ́sì ti yé wọn ẹlọ́wọ́ bá àwọn ọlọ́lá ṣe ń sáré tẹ̀lú wọn tí wọ́n tọ́jú wọn wọ́láhì làzín ó ní àdẹ̀máwú tó fi kàn wọn mọ́ wọn tó fi kàn ọ̀yàwó wọn ṣùgbọ́n àfọ́ alẹ́ Yorùbá ń bí ìtò náà bá ń tó dé pé bẹ́ẹ̀ ló ṣe rí láwọn ìlú mi ajá àárọ̀ mú lọ́dún lówó náà fi ń sọ fáwọn ọ̀rẹ́ wa àwọn èèyàn wa ẹ má jà fi ìlú òkèèrè ìlú ìlú wa ń bí o wọn ò bá lù àpapọ̀ àfa súnà ní ìlú wa bí wọn ò bá lù rẹ o ọ̀rọ̀ ọlọ́run lọ́dún kan bí 2002 tí mo dé ààyè lọ́wọ́ yẹn ó kéré jù jẹ́ kẹta ẹnìyàn fi tọ́lẹ̀ rẹ̀ rà sí mi báyìí tí tí ò bá rí ibi tíráàpù tí bá ti ń kírun tán bóyá mò ń ṣe náfìlà lọ́wọ́ á wá fi sí abẹ́ ìtẹ́ tí mo fi ń kírun. bẹ́ẹ̀ ọlọ́run ṣe ń ṣe ó kéré ju ìjọ kẹta. ìjọ tẹ́rọ ọlọ́run yìí wá rí pé mo ra ìgbà náà ní Nokia wa dín ní two thousand and three ni mo wá ra Nokia Nokia twenty one hundred fluorescent face ẹ ti mọ̀ Nokia tó ẹ̀hẹ́n ah, òun dẹ̀ ń lo Samsung blue face yẹn gbà náà. lẹ́kí àti mi wá ara òun ló samsung yẹn rántí èmi wá ara ní slot 75 ẹ̀rọ ọlọ́ yẹn wá wọn mi padà ọjọ́ náà ni òtí fún ìṣọ́ ọ̀dẹ̀dùmọ́ ìjọ kẹtàkẹtà àfá ìtẹ̀ ẹ̀rí sí àwọn aláàtúwárò ó di nínú ọjọ́ tọ́lọ̀ ń bá

Báwọn èèyàn ṣe rí ń bí ire o, ẹ̀rú máa ń bà wọn ni pé ó náà ti ń kọ̀m̀pìtì pẹ̀lú ó ti ń ta fún. Àfikún rẹ̀ dá fáfá súnà. Nígbà tí ò bá dá fáfá súnà, báwo lójú òjì ní ti bídà. Àfikún dá fáfá súnà kó bí ti bídà ṣùgbọ́n pàtà àbásúnà bá rún pà aṣọ wọn kàmọ́ lọ́rùn ní tàn ara bí láìlọ jáde ana máa gba ṣe àfáyín tẹ́ ìsọ́nà àràbàkò ṣe ma máa sọ pé òkú haram ka haram ní gbogbo aṣọ náà ló ṣẹ́kù lẹ́yìn rẹ̀ yi Anábì Musa tó àyàndá ọfẹ́ kéwú. Odidi anábì ọlọ́run. Odidi anábì ọlọ́run. Ó gba permission lọ́wọ́ kíndìrú kó n fẹ́ Wọ́n ní jẹ́ kí n máa tẹ̀lé ẹ. Àlá àtún àlímọ́ni mi máa lè dárò ìṣẹ̀dá. Tó o bá lè kọ́ mi nínú tọ́lọ̀ ń bá fi mọ̀wọ́ náà. Pààlà. Ẹ̀gbọ́n tó kéde rò sọ ni. Ìnákàlá jẹ́jẹ́pì àmà ìyàsọ̀ nira. Àbọ̀ ọ̀gbọ̀rọ̀ tún jẹ́ kó lówó máa intimidate òun pẹ̀lú owó rẹ̀. Kọ̀wọ́ rẹ̀ jẹ́ kí alágbára kan máa wá halẹ̀ mọ́ Ana Khidiru eh, sọ fún ní ẹ̀mà ìyá sọ̀dẹ̀rọ̀. Wọ́n ní mo ṣe ń wù ẹ́ yìí. Láwọn tẹ̀sẹ̀ ní. Láti ń ni màá sọ fún ẹ. Olùfẹ́ kẹ́kọ̀ọ́ àbí láàmì tẹ̀sẹ̀tì à ó lè ṣe sùúrù. Ó lè ṣe sùúrù àti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi láíláí. Ẹ̀mí ẹ̀ ò Tòtìráyè. Lọ́sẹ̀ ti àgbẹ̀rin yá sọ̀rọ̀. Alábì Musa ni mèṣe wá ní mèṣe dúró máa ṣe. Wàkí bá tẹ̀sí bírú àlámà lámùtò nítorí ìhùn bẹ̀rọ̀ sọ fún pé wàká ìfàtà sùúrù báwo ló ṣe lè rí sùúrù yẹn ṣe. wàká ìfàtà síbírù àlámà làmútú ìdíbi ìkùnbẹ̀rọ. wọ́n ní báwo ló ṣe fẹ́ ṣe sùúrù lórí ohun tó mọ̀ tẹ́lẹ̀ tí mo fẹ́ máa fi mú ẹ. kọ́lá sàtẹ̀jì ní insha Allah sabiran wala àṣẹ làkàmùrọ̀. alábìmọ́ta ní. sàtẹ̀jì dùn àṣírí insha Allah sabiran. ó ní pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ni insha Allah sabiran. màá dẹ̀ surprise yẹ wàá dẹ̀ rí pé màá dẹ̀ ṣe sùúrù. wọ́n á àfin làkà mọ́rọ́. mo dẹ̀ sàdéhùn pé mi ní ìjà pàǹtó bá ti ní kì í ṣe mi ní gbẹ́rù kan o mi ní ìjà pàṣẹ o ṣé kì í ṣàṣe sùúrù ni àfikọ́ mi ní nǹkan sùúrù yìí náà nì. sùúrù ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwò ìṣe mọ́ lónìí sùúrù yìí náà ní sùúrù ìyàwó náà ṣe mọ́ lọ́dọ̀ kì í ṣe lè ọkọ ṣùgbọ́n ò ṣe ni àwọn bá lẹ́yìn bá wọ́n ní sùúrù àwọn àsòkò sajiná sùúrù yìí náà ní ṣe sùúrù wọ́n fọwọ́ lẹ́nu ṣe sùúrù máa bẹ ọlọ́run ó ṣe wá ń tẹ̀sí rẹ̀ sùúrù báyìí ó ti ń tẹ́lẹ̀ mi náà bá ti mọ̀ ọba kí ó díẹ̀ wá lọ́dọ̀ àfọ àbásọ́ra rẹ̀ ní ṣéèkù ó bá bẹ̀rẹ̀ sí gapá kiri gbòòrò ẹ̀ wá rí lórí Facebook ustaz sheikh fadela <laughs> ìmọ̀nidé mọ̀kádìmọ̀ mùsọ́lá alhadis ló ṣe ń kà ó kò tí wọnú aljarh wa ta'dil o sheikh Ilyas kò tí bẹ̀rẹ̀ ilmọ̀ rìjálì o ó kàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Abu Dawud bil hamdi mùsọ́lì Muhammadu ni khairi na biyurila. Tó bá gbogbo wà ní ìmì ní àkísàmìlì hadithi ìdá, wàkúlù wá hìdí ní àṣà. Afábùlá sì ti ń gbàgbé. Àyà kùmọ̀lá mọ́lá kí kí n sábà ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ṣé kì í ṣe pé jíjíjé. Àwọlùhà sọ̀híhù wa hùwà máa tàṣà. Ìjàsá Ìsìnàdó hùwà láhùn yóò ṣàgbà ọyọ́ àyè yẹ̀rẹ̀ àdìlò dábì tó ní àmì ìlìhì mọ̀tàmọ́dún àmì eléyìí lómi ilé-ẹ̀ṣẹ̀ mọ̀ ní mọ̀kọ́ tí wọ́n níbẹ̀ rẹ̀bẹ̀ ikú níyà yìí ló bá tàgbòrò láàmú pé àfáàdìtẹ́ àfáàgbàdìtẹ́ oná bá ń kọ́ sí mọ̀sánà hadith ń bá fún ní fásẹ̀ mọ́lì maqsud

Ìyẹn náà kí dùrù kọ́kọ́ sọ fún ànábì Musa pé sùúrù ń kọ́. Ṣé ìfà tẹ̀sí bírú àlàmà lámùtò ètò bí ìhòbẹ̀rọ? Àwọn bàbá ilẹ̀ Yorùbá ní ọ́n ní tójú bá baralẹ̀, árímù. Àwọn àṣẹ sùúrù gan rọra farabalẹ̀ wo, ṣùgbọ́n tó wà fẹ́ fagídí wo, kò Bẹ̀bẹ̀ wo jìjì tó ń tẹ̀lé. Ẹ tí yàn bá ṣe sùúrù dáadáa wọláhì ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí yàn tí a ti fàgídí dàrú fìbínú dàrú sáré sọ̀rọ̀ kò ṣe ṣì bínú ó máa bá tó pọ̀ jẹ́ káni kábàbí wọn sá ṣe sùúrù ni ìmọ̀ mẹ́ta péré ló padà láǹfààní àti eré kọ́lọ́dọ̀ kíndìrì bá kọ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n kò ní ṣe sùúrù tí yẹn sọ fún bẹ̀rẹ̀ kò rí sùúrù náà ṣe dáadáa. ìdùnnú ní insha Allah gbogbo ń tàn ṣe láyé àìní sùúrù ló ń mọ́pọ̀lọpọ̀ dẹ́ṣẹ̀. wàlá àzìlà. ọ̀dọ́ tí ò sí níyàwó lé tó ti fẹ́ máa sùn àìní sùúrù ló ti máa tó máa sú ẹ. sì ṣe tó máa sú ẹ. obìnrin tó ń tàjọ ọmọge tí ò sí ti rí ó ọkọ̀ máa ló yàtọ̀ máa ló rẹ̀ mi àmsáyàrì jẹ́ ó rẹ̀ mi lónìí náà ṣọ́fẹ́ máa kọ orin lọ́dà jọ má bínú à ń tó wá ń jíjẹ yóò sì máa jẹ́ ẹ̀jẹ̀ ṣẹ́kù ńlẹ̀ ẹni tó náà lọ ń wá owó bìbìbì tó ń jalè à ó sì máa lówó wọ́n wà náà kọ́ lẹ̀rẹ̀ pé mílíọ̀nìà ní bílíọ̀nìà ní wàá padà ní ṣùgbọ́n má borúkọ ara rẹ̀ jẹ́ kówó tó dé ìtò ń jì iná tọ́rọ fẹ́ fún ẹ láyé ni wọ́n lọ ń jì ní òòdẹ̀ ní jí àpèsè ẹ láyé ó wá ṣe sùúrù kó gbọ̀nà halal wọlé ni gbogbo ń tàdá fẹ́ dà láyé àti sùúrù ni kò jẹ́ kéèyàn mọ̀ kó máa padà dá tí kì bá ń ṣe sùúrù ní táwọn mọ̀ pé a ṣe ń bọ̀ ń bí ọdún mẹ́wàá sí gbàtà wà iṣẹ́ ọdún nípa ń bọ̀ ń bí mọ́sálásí ń bọ̀ ń ṣùgbọ́n gbà tó kùn yẹ dé àwọn ti sùúrù tọ́lọ̀ ọba sọ náà kúrá ni wọ́n sọ fún ọjọ́ mọ́ ẹjá ṣe sùúrù ẹjá ṣe sùúrù. ìsúrù

kí ni àtún ká tó tún dùn ìdálù kùránì kó sí ọmọ òwe mi ìdáde láyé kan wá dùn sí bí èrò sásàbí wá sí ṣe dùn ìdálù kùránì ni ayíwọ̀ alùkùránì dùn gan-an ẹ̀gbọ́n tí kídèrò padà sọ fún anábì Musa ni. àyìn tábà àtàlẹ. tó bá tẹ̀lé mi tó gbà kó fẹ́ tẹ̀lé mi ò fẹ́ kẹ́kọ̀ọ́. bàlá tẹ́tà ní àwọn ṣe yìí. instruction kan ṣe náà ni màá fún ẹ. kan ni pé bàlá tẹ́tà ní àwọn ṣe yìí òun náà ni pé ohun tí mo fẹ́ sọ fún ẹ náà ni máa ṣe wà á rí oríṣiríṣi nǹkan tó mọ̀ ọ́ wà á rí oríṣiríṣi èèmọ̀ ọ́ ṣùgbọ́n ohun tí màá fẹ́ kó o ṣe òní má béèrè kankan lọ́wọ́ mi o má dùsọ́ mi tí bá ti ṣe kankan o. àtà òṣèlú alága mi ní òde ìkìrọ̀. wọ́n challenge mi o. látẹ̀sí àyè ni à ń ṣe ó ohun tí mo fẹ́ kó ṣe náà rí o torí bí ní àjò ìṣe ń bọ̀ yìí wàá rí èèmọ̀ o wàá rí nǹkan o ó ní tó bá ti wá bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan yìí tó bá ti ń ṣẹlẹ̀ mo fẹ́ mọ̀ lè ṣe sùúrù tẹ́lẹ̀ o ti sọ̀rọ̀ mo ti ń ṣe nǹkan ṣẹnu rẹ ní déédé ṣíbí ṣẹnu rẹ fẹ́ mú báyìí má bèèrè kọ̀kọ́ lọ́wọ́ mi o. àtà òṣèdífà alákàní ní òde kìrọ̀. sídìrù ni àìní bèèrè lọ́wọ́ mi kì í ṣe fóòsì ní padà mọ́ o ẹ máa wá gbọ́ sẹ́rífà àfa àti tìdáná kalẹ̀ ó ti ṣàlàyé ọ̀rọ̀ kalẹ̀ ó ní má bèrè kankan o hata ọ̀hún hata. ìbálá kamínú zikirọ́. ìbálá kamínú zikirọ́. títí máa fi sọ ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ yẹn fún ẹ. anábì musa ní no problem ṣebí kí n má bèrè kankan ni tí ìbára ti béèrè ẹ̀ṣì máa padà sọ nǹkan yẹn fún mi tó bá yá ó dá no problem mo ti gbọ́. fọ́nbọ́là kan hàtà ìlàrọ̀ kì máa fi sẹ́fì náà ti ọ̀rọ̀ kan há. táwọn kọ́ agreement ti wà ńlẹ̀. Hmm. mo náà ti gbà alábì Musa ti gbà kíndìrú náà ti gbà ìrìnàjò wa bẹ̀rẹ̀. Fọ̀ntọ́làkọ́. Fọ̀ntọ́làkọ́. Àwọn méjèèjì bá mọ́ ní àjò wọn kọ. Àtà ìdárọ̀ ti bá fi sẹ́fì náà ti kọ́rọ́ kan ha. Wọ́n á rìn àjò yìí lọ. Wọ́n á rìn àjò yìí lọ. Ẹni ní bẹ̀rẹ̀ àyà ìfàǹtọ́là kọ́ lọ́lọ́wọ́n bá lò. Tó sọ pé fàǹtọ́là kú. Yúṣà ò jákòó nínú ìrìn yẹn. Ó ti dàwọn méjì nìkan lójú wa ní fàǹfà àwọn méjèèjì bẹ̀rẹ̀ ní àjò wọn lọ. àjà ìlàrọ̀ ti bá fi sẹ́fì náà ti kọ́rọ̀ kọ́ ha. ìmọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé àtà ìlàrọ̀ kì bá fi sàfì náà tó fi ti ń táwọn méjèèjì yìí débi ọkọ̀ ojú omi kan. rọ́kì bá sàfì náà. ọkọ̀ ojú omi ni wọ́n gùn. ó pé wọn tàló ń rọjọ́ láàrin yẹn ọkọ̀ ojú omi ni wọ́n gùn láti ibi tí wọ́n ti fẹ́ sọdá sódì kejì ní anábì Musa àti Khidir bọ́kọ̀ ojú omi ṣe ń gbé wọn débẹ̀ báyìí tí wọ́n ń pààkì rẹ̀ kalẹ̀ Khidir bá yọ àáké ọ̀rọ̀kọ̀ ha ló bá yọ ṣíṣà àti àmà ó bá bẹ̀rẹ̀ sí ó bá bẹ̀rẹ̀ sí gbẹ́ẹ̀hò sára ọkọ̀ ojú omi ló bá ń ṣá ló bá ń bàjẹ́. ọ̀rọ̀ kọ́ ha. ó bá dọ́gbẹ́ sí lára. ọ̀rọ̀ kọ́ ha. tọ́jà tó fẹ́ni tó bá dé tí ìlò tó bá fẹ́ gbé ọkọ̀ ojú omi wá rí eléyìí ò ṣe gùn mọ́ eléyìí ti bàjẹ́.

yìí tí wọ́n dẹ̀ wá gùn yìí táwọn ẹbí musa àti fẹ́dẹ̀rẹ̀ gùn yìí ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó ní ìtì dáadáa. kọ̀rọ̀kọ̀ á. Ah. ó wá tí wọ́n débi tí wọ́n lọ wọ́n pààkì ẹ̀ sílẹ̀. kọ̀rọ̀kọ̀ á. fẹ́dẹ̀rẹ̀ bá أخربتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. Àkọ̀rọ̀ mọ́tà ha. Ọ̀kọ̀rọ̀ gbà ha ẹbẹ̀ bàjẹ́ ni. Lìtú gírí kọ̀ àhálà ha. Ẹbẹ̀ tẹ ẹtí ń dáwọ̀ sínú ọkọ̀ ojú omi yẹn. Lìtú gírí kọ̀ àhálà ha. Bẹ́ẹ̀ ti ń kẹyìn àwọn ẹlòmíì tó bá tún bọ̀ náà tó bá gùn ó máa tẹ̀ wọ́n rí sínú omi kàlẹ́ ń ṣe yìí. Lìtú gírí kọ̀ àhálà ha. Ṣé ẹtí ń bàkọ́ jẹ́ òkè débi kẹfẹ́ bàkọ́ jẹ́ kí wá dákẹ́ máa wò. Lákọ̀ọ́dẹ̀ ti ìtàgé àní múra. Ṣé ẹ mọ̀ wí kó ti gbàgbé ohun tó ń tọ́ àbí àdéhùn fún? Pé má béèrè nǹkan kan. Látẹ̀dẹ̀ alẹ́ ni àìsí ẹ̀yìn ló máa gọmọ ká ẹ ń bọ̀ kọjú omi kẹrẹ làkọ́ìdéjì ìta kódà kí ṣe pé ń bàjẹ́ nìkan tẹ̀ lẹ́yìn wa débi rọrùn sáárì tó dá ọlọ́run bàtà fẹ́ gùn. ìtòkèrè kan àhàláhà. lẹ́yìn bá bẹ̀rẹ̀ sí dalu lẹ́yìn fọ́ lẹ́yìn destroy rẹ̀ ṣé destroy àdéhìn ni sà. ìtòkèrè kan àhàlá náà. Mi ò mọ̀ pé tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ rí o. Làkọ́dé ní ìtàgé. Mo ti sọ fún un pé lóyún owó rí. Ọwá ni làkọ́ yí tàṣe án. Ìmọ̀ràn àà. Ẹni ẹ má jẹ ìparọ́ fún ìtẹ́ ṣe yí èèmọ̀ ní fẹ́ mi o. Èèyàn ní ìmọ̀ràn àà. Ìyẹ́ ṣe yí ébà o. Ébọ̀ sí o, ألم أقل إنك لن تستطيع معي صبرا pẹ̀lú tó ní kéèyàn ṣe sùúrù náà gbọ́dọ̀ rí sùúrù lára ẹ̀ náà tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni tó bá jẹ̀mí àbẹ́yìn níjà ọkọ ti lọ yẹn ti lọ. náà kí ni torí pé tètè kálé kí làmọ̀ tó fẹ́ yà lọ́la ọlọ́njọ́ yà dáadáa. èyàn bára dání Ààlà ah. Sírìrì wa ni. Àlám akúlì. Ó ní ṣé mi sọ fún ẹ. Ìnàkàlà ọ̀tẹ́sẹ̀ pé àmà ìyá sọ́dẹ̀. Ṣé mi lọ́wọ́ nílẹ̀ ṣe sùúrù pẹ̀lú mi? Àlám akúlì. Ọdún tá a bá lè á kò tí ì lóṣù méjì tó ṣẹ̀ mí. Àlám ah, ah, Ó dùn mí jọ náà wọ́n á bínú kó bó ṣe tíráàbù yẹn mi ń jọ padà sọ́dọ̀ ní. ìfọ́n náà ọ̀yà obìnrin wa sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀. ṣé mo mọ̀ fún mo wá padà wá tàbí ṣe dáadáa lóhùn. ẹ̀ṣẹ̀ kékeré náà ni òkè ṣe kó báyàwó mi jà bó gún mi o. mo fẹ́ ránṣẹ́ ni mo fẹ́ fi nǹkan rántí ìyàbọ̀ lọ rẹ ọmọbẹ láyé ńgbà náà. tí wàá ń kan pé ẹmọ ẹni tó yẹ̀ṣẹ̀ dé tó náà ń kọjú pé mo fẹ́ sáré mo fẹ́ ṣáàbù lọ́lé. ó ti wá kán jù lọ kò wá dúró gbàǹtí mo ní kó gbàdá ni mo wá ń pè títí títí kò wá gbé fóònù. lóbi dé fọ̀ ó wá dùn mí pé mo fẹ́ fi nǹkan rán ẹ sí ìyá mi òjò gbà mo tún wá ń pè ọ́ tún gbé fóònù mo wá gbéra mo wá lọ sí ìrìkíjọ́ kejì ọjọ́ ìjọ ọjọ́jọ́ léyà àbí tùnà rẹ ni mo wá gbéra lọ ìjọ tùnà rẹ mo wá lọ́jọ́ kejì ṣùgbọ́n ló bí mi mo ti ní á ah, mi níjọ́ kó padà wá. ìkánná àwọn ìyàwó mi wá ní ah, tí mò ń bínú ṣe jẹ́ pé wọ́n tó wọ̀nyí ń ṣe ẹ̀wò lọ́dún náà ọdún kèlóore afẹ́lẹ́yàs náà ọdún kẹfà bí keje kẹfà náà ni kí wá bínú bẹ́ẹ̀ ń jọ níjọ́ náà kí n bínú tán sọ́rí tó dà lónìí àbí òrí ni kò wú ẹ lórí. ó ṣe kútùbà ń tóó ní mo wà nílọ ni àwọn èèyàn dẹ̀ ń pè mí wọlé pè mí wọlé bí ìgbà tí mo ní ìgbà tí ìjọba fún mi ní bàálù wọ́n ní lórí ilé àtún náà alhamdulilayi ayé ọpẹ́ ti yọ. musa àbúrò náà bọ̀ wá ṣe wá sí ní kó máa ṣe kútùbà pẹ̀lú ògùn ọlọ́run ó ń dà ó ti kù ó tún ti jáde lára ń tàn sọ náà rè á yí padà pẹ̀lú ògùn ọlọ ẹ bá ń wá wá ó lè ti lọ fún mi. sẹ́rí pa àwọn tó kù wa ni mọ́sáàsì nìkan ni ò sí ń bí mo mọ̀ ó le púpọ̀ mo ti sọ fún pé tó bá ti ń parí ìdájí pẹ̀lú ògùn ọlọ àmì ká ṣe nìkan ṣì ẹ. mọ́ra alhamid ẹ máa múra o àwọn ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn. alábìmọ́sá ni. Níta ń ṣe yìí èèmọ̀ ní o, kídìrò wa ní ṣé mi sọ fún wọn. Lámà kún ìnákàlà tẹ́sẹ̀ mi àmà yàtọ̀ bẹ̀rọ. Ó ní ṣé mi ti wí fún ẹ kó ní lè ṣe sùúrù. Kọ̀lá látún àkíbì ní ìdìmá náà sí ìjò wà látòrò hípò ní mi ní àmúrí ìrìnsìrá. Ọmọ tó nìkan náà wà ní ìgbà kan náà tá pàdé ẹ̀ báyìí nínú gbogbo wọn ilé ààzù nìkan ló farabalẹ̀ jù àdẹ̀tú fún àtúntú ṣẹ̀ṣẹ̀ ń dè Ibrahim olóyin àà ah! òun náà sá apá díẹ̀ alhamdulillah ṣùgbọ́n pẹ̀lú kó mo ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ah! Ibrahim náà sí Nàìjíríà báyìí brọ́dà ló wà báyìí nísìnyí òun náà ti ṣe wá àti tí mo ń wo lórí Facebook ń jẹ́ oní tẹ́nìkan wá fi wọ́n gbẹ̀wọ́ wọn yìí mọ̀ ẹ́ alhamdulillah sùúrù ní káàfà náà ti lọmọlé kí ó dànù rárá o tí o bá ti mọ́lé mọ́kò ìmúṣìná mọ́ ṣíṣìná náà bá ṣe mọ́ ní kó lójú kòkòrò obìnrin ni a máa famọ́ra títí tí a máa rí dàgbà kúrò lọ́wọ́ rẹ̀ torí pé káyé rẹ̀ bá dá ló ṣe wá bí káwọn ti sí ìgboro ìgboro ń dàrú sí ni Kídèrò níṣẹ́ ah. mi sọ fún akọ́ nílẹ̀ ṣe sùúrù. Ọ̀la látún àgbègbè ní bímọ àti. Àbẹ̀wò sáyà, ó tọ́ ma ó tọ́ ma ó tọ́ ma ni. Látún àgbègbè ní bí máa nà sí. ó ní máa ṣe bọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ náà ni. máa ṣe sọ délé tí mo ṣe wá sáré wá sọ fún òbínú sí mi. mo gbàgbé ni. mo ti gbàgbé bí máa nà sí ètò mo ti gbàgbé ni. wà látòrò ikọ̀ ni èmi ní àmúrí àti àá. mi lè mi mi rárá gbàmọ́ ni bó ṣe tẹ̀lẹ̀. ṣùgbọ́n mo ti gbàgbé bó ti sọ pé kí n má béèrè kankan kó wàá máa sọ sọ̀rọ̀ pé gbàgbé ológun kò sẹ́ni tí kì í gbàgbé. àtò àpébé ni bímọ ìnà sí. ìgbà tó wá sọ báyìí fún anábì fún Khidir. Àwọn ah, ẹni wà látòrò hìdì mi. Wà látòrò hìbò ní nínú àmúrí rẹ̀. Ó tó bá ní kó tí mo ṣe yìí fi ẹyọ kíní kan lómi ẹ̀rá yìí ṣáàjì látún àárín ìgbìmọ̀ náà sí ìdúró wà láàrin ìlànà kọwàá ní. Ah, ọlọ́run ọba ni wà òṣèrò náà àlà àǹfóṣìyìn àbí náà wà òṣèrò náà wà lọ́kàn náà ọ̀sọ̀ọ̀sọ̀ tí a náà bá rí pé bí pààyàn ṣùgbọ́n ṣe rí bí biskit kan fi fi di inú mú ó tún wá kan wá tún máa ń fọwọ́ pé bí máa tún ní mo tẹ́kọ́ pánú ní ìdí yóò ṣì fún tí kí náà bá ti wọ 50% ẹgbẹ̀tẹ̀lì mí náà wọ 40% ká tó ṣe tán ìtìsí dáàbò kọ wà lẹ́kọ̀ọ́ rẹ̀ brọ́dá ti ń gbogbo láti kan fẹ́ jáàjì wọn ráyè ara mi wá gbà láti kan pé kí ló dé ẹkùn wọn láàyè ìjókòó súnà Náà. Àjọ níní. Àjọ níní o. Wàlá kọ́lá látúrà fífi ní ibi máa nà sí ti wá látúrí kò ní èmi ní àmúrí ìrìnsìrọ̀. Àbámi wá sí lẹ́yìn ilé ìtàn ṣe àti níbi mẹ́ta lónìí. Má jẹ́ yẹn jù. Alábì Mọ́sá wá, ó ní jọ torí tọ́lọ́ lẹ́yìn tí mo ṣe yìí mi tún ní ṣe sí náà. Aláàdúrè kò ní. Má torí eléyìí náà wá torí rẹ̀ bínú sí mi kó wá ta mí dànù. Ní àmúre. Sábà fọwọ́ ọ̀tún bọ́mọ rí àtúntò tó ti pamọ́ra ní ọ. Mo promise pé mi na change, má adjust. Tọ́lá kọ́. Ṣé lè no problem? Kò sí wàhálà. Fọ̀ntọ́lá kọ́. Àtàrí lálábì àgùnlà máa ń. Ọwọ́ tó mọ́dé àdúrà ọkàn. Àtà ìdá alákìyà àgùnlà máa ń. Ọba arọ́mọkùnrin kan. Lákìyà àgùnlà máa ń. Ọrọ̀mọ kékeré kan. Fàkọ̀tàlàhù. Ìmọ̀rẹ́ o. Bí Kídìrì bá mú ọ kékeré yìí, wọ́n fàmọ́ra àbí àbí pẹ̀. àkọ̀tàlà ooo. tó fún làjì ni àbí pẹ̀. Àmọ̀tálá ooo. Tó sáré rẹ̀ sọ́ọ̀kan ni. Àbí pẹ̀. Ṣó ṣílábàrá lẹ́yìn ni? Kí ló jẹ fún? Wàkàndálá ooo. Ní Kídìrú bá pa. Kídìrú bá pa ọmọ yìí. Ó yẹ iná lẹ́nu. Ó pa èèyàn wọ́n sọ pé fọ́dọ̀ rọ́bà hù. Màkọ̀tálà ooo. Ká ló nà nànábì Musa àwùká ṣe bó ti ẹ̀ náà ni bóyá ọmọ yẹn ti jẹ tẹ́lẹ̀ mi ò ránṣẹ́ kò lọ. Ah, Fọ́kọ̀tálà hù. Fọ́kọ̀tálà hù. Ló bá kí mọ́nà ló bá pa. Fọ́kọ̀tálà hù. Bó ṣe pa báyìí? Bọ́ọ̀lá. Alẹ́bí Musa ni háà. Àkọ̀tálì dáná Musa Zẹ̀kí Jàdá nípa èrè náà fún sí ìlàkàdé tí kìtà ṣe ànú èèyàn tẹ̀lé báyìí. àkọ́tà alítà. ọ̀rọ̀ ìpààyàn. ọkọ̀tọ̀ kọjú omi tí wọ́n á ti ẹ̀rà míì padà. wọ́n á dẹ̀ tún ṣe tí wọ́n bá lówó omi. ó pààyàn. àkọ́tà alítà náà Musa. alábì Musa wá ní wọ́kídìrì. Àkọ̀tálì Sàlọ́m Sáńdé. Bẹ̀bí yàtá ọ̀rẹ́ nà fúnṣẹ́. Ó pa èèyàn àbí ní ìrírí tó ṣẹlẹ̀ ìdàbí wọn wà lẹ́rẹ̀ tó tún wá níbèrè. Àkọ̀tálì Sàlọ́m Sáńdé. Bẹ̀bí yàtá ọ̀rẹ́ nà fúnṣẹ́. Àbí ní ìrírí tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí dákun náà bó ti kú. Àkọ̀tálì Sàlọ́m Sáńdé. Bẹ̀bí yàtá ọ̀rẹ́ nà fúnṣẹ́. Yọ̀kọ́yẹ̀dì náà tí kìí ṣe pé àárín fóun náà pẹ̀ nìkan tó fi wá pa padà. Ẹ̀kọ́ kan rí nínú ìṣẹ̀dá Islam. Ẹni tó bá pa àyàn nínú ìṣẹ̀dá Islam kí wọ́n pa padà ní àlùfọ́sọ̀ nìkan. Ẹni tó bá pa àyàn ìdájọ́ rẹ̀ nínú ìṣẹ̀dá Islam. Tí wọ́n ń gbé ẹjọ́ apààyàn lọ sí kóòtù tí wọ́n wá ń pàrà kóòtù lọ pàrà kóòtù mọ́ rádaràdà ni. Ó pààyàn. Kò sí tó kù fún náà ju kí wọ́n pa lọ arábìnrin kan pọ̀kọ́ rẹ̀ jẹ́ òní wọ́n lè kan ọba dájọ́ kú fóònà ṣí wọ́n tẹ̀sí rí pàá túnmọ̀ àríwá wá ń sunkún láàyè ìlú dámúrí mùsùlùmí ìlà àgbẹ̀yẹ̀ṣídà sàlábí ààlẹ́sà ti pa ẹ̀dá àyàfi tó dáwọn anafusu bena lórí kaba wọnú ìdókòwò abùkátà la ìdókò. anafusu bena mẹ́ta ni nù rẹ̀ òun náà ni ń tà rẹ̀ pààyàn òun ni kó yẹ pé ní yìí náà pa ẹ̀dá rẹ̀ ẹni tó bá ti wá pààyàn nínú ìṣẹ̀rí pa òun náà ni o. àkọ́tà ń musa ni ó yà ẹ̀mí tó sí ṣe pé òun náà pẹ̀ nìkan àríkó pààyàn bá. àdẹ̀mọ́dà mọ́ tó ṣe kí ló wá dé tó fi wá pa. lákọ̀ọ́dẹ̀ di ìtàṣe àánú kìrọ́. ṣé àwọn pẹ́tà àkọ́kọ́ ní làkọ́jú ìtàṣe án èmọ̀. ṣùgbọ́n tẹ́lẹ̀ ní làkọ́jú ìtàṣe àánú kíá. ó ní mẹ́rin ní parọ́ fún ẹni tó ṣe yìí ń sára mi kọ̀ ni. mi ò lè mi ò lè rí sáǹdẹ̀ I'm sorry. Ah, ah. Ẹ̀mí la pé. Kọ́ọ̀lá. À ń tàbí káwá kú ah, wa ni. Làbọ́dé bí ìtàgé ẹ̀nù kìrà. Ah, ọkọ ẹ̀. Ìjọ àná bí mo sá púpọ̀. Kọ́ọ̀lá. Àwọn ìbí mo sá wa, Ṣédèrè wa dá lóhùn Ah. Alámọ̀ àkúnláka, ní sọ fún ẹ ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà jẹ́ wípé. Iná kàlá ọ̀dẹ́sẹ̀ pé ọ̀nà ìyá sọ̀dẹ̀rọ̀. Mo sọ fún ẹ pé láíláí ò ní lè ṣe sùúrù ni, mú mọ ni. Bọ́ọ̀lá. Ṣé o rí báyìí? A ṣe ń mẹ́yẹ bọ̀ lápò. Òun bẹ̀rẹ̀ pé dúdú lélẹ̀ àbí funfun. Ó ti ẹjọ́ jáde náà. Àbí yẹ́lò wọ́n ní sẹ́mi sọ́mọ ẹ̀kọ́ nílẹ̀ ṣe sùúrù. àlàmú akúnláka iná kàlà jẹ̀fẹ̀fẹ̀ àmà yíyá sọ̀bẹ̀rọ̀ kọ́lá ìsàlẹ̀ dúkà ṣe ìbàdàbà fàlájú sọ̀hìbì ni. ah anábì musa wa rántá. Eh, pẹ̀lú ẹ̀ náà ṣàbẹ́ ọkùn sí lóun máa sọ tó ń fi pa ó sí lóun máa sọ gbogbo tó ń ṣe tí tó ń fi ṣe ìgbà tó ti sọ dáwọn àwàrà tó gbé dà ìdúkọ̀ mo kún pààyàn ó tó kún ọlọ́run náà lè mẹ́rin tó pààyàn náà méjèèjì kò ní ìdílọ́rùn mú kó tó ju olópa ẹ̀ eh, àrí ó dàtí ló máa sọ ìdí tó ń fi ṣeun tó ń ṣe eh, no problem ọya ọ̀gá ọya ọ̀gá ìsàlìdúkà ń ṣe ìrìnbádà bàládọ́sọ èdè ní ọjọ́kálẹ́kọ́ anábì mọ́sá ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ni tí ìsọpó rẹ̀ hùn kò ní sùúrù òun ti ṣá kò sí lóore sùúrù òun ṣùgbọ́n àrábì Mùsá fún ara rẹ̀ ló wá gbé májẹ̀mú kalẹ̀ báyìí. ìsàlẹ̀ túkà ájẹ̀mú tí ò sọ ní bẹ̀rẹ̀ nígbà tó pàdé. ìsàlẹ̀ túkà Kídérù dẹ̀rí òun náà dẹ̀dú olórí àdéhùn yẹn. Kí ni Mọ́sá sọ? Àkọ́kọ́ kí ni tó sọ ń bẹ̀? Ó ní fọlá tó ní lè máa lọ sí. Bí Ó ní mo ti gbàgbé. Wọ́n là ní mí ní Ìyẹn náà dẹ̀ fún ní kó gbàgbé ni. Ó tún wá ṣẹlẹ̀ kejì. ìsáàlì túkà. sábà pé tí nǹkan bá káyàn lára èèyàn fúnra ara rẹ̀ ṣe àgírímẹ́ǹtì tí apá lè má kà mọ́. èèyàn máa ṣàdéhùn tó jẹ́ sípò fúnra ara rẹ̀ òní mọ̀ pàdéhùn yẹn padà mú òun. tó bá ti wà tó bá fẹ́ ibi tó ti fẹ́ wọn sọ fún pé ọ̀dọ̀ wá ń tó mẹ́jọ ẹ̀dẹ̀ wọn bá close lago mẹ́ta kódà kò problem kí ni mo ṣe kọ́ tí mo lọ lé lago mẹ́ta máa wọ ṣẹ́ seven máa dẹ̀ close lago mẹ́rin ẹ má wọ́rí ẹ̀sìrì tóró fẹ́ gbàṣẹ ó wá kí ajá mi kalẹ̀ fúnra rẹ̀ àtẹ̀fẹ́ lè seven to seven ń wọ́n wà gan-an ó dẹ̀ ní pa má ẹni tí òun nǹkan lọ́dọ̀ ẹlẹ́mọ̀ pé bó ṣe ń ṣe ń wà yìí.

kankan lọ́wọ́ ẹlẹ́yìn lè fún mi. aláàtúnṣọ́ ìbè ni. má bá mi ṣe mọ́. Allahu akbar. Fàlàtúnṣọ́ ìbò ni. Ó ní tí ti bèèrè kankan lẹ́yìn eléyìí, wádà ha lẹ́yìn eléyìí tó ṣẹlẹ̀ yìí. Fàlàtúnṣọ́ ìbò ni. Má bá Máṣà fi kúrò fún mi o. Fàájì bàlá gbìtà nílàdùn ní ìrìndì ààrẹ. Ká máa parọ́ ká sòótọ́, ká sòótọ́, ó ti ṣe sùúrù fún mi tó. Ó jẹ̀ sí fún mi lẹ́ skills, ó fún mi lẹ́ skills ní àkọ́kọ́ pé mo gbàgbé tó bá tún lọ fún mílẹ̀ skills níbi ilé náà pé mo gbàgbé kò yẹ kí àyẹ́kí ní pẹ́bẹ́ ẹ̀kejì pẹ́bẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó gbọ́dọ̀ wá rí bẹ́ẹ̀ kó tó á ní ohun fún tuntun láàbì mi rárá pàtí bàláńtítà ẹlẹ́ẹ̀kẹta yìí nìlẹ́ àjẹsẹ́ tán ni ọ̀ àbí àǹtọ̀làkọ́ kídùrù ní kò sí problem ṣébẹ̀ náà ni ìwọ náà ló ṣàdé fúnra ara rẹ̀ ó ní ala Musa ti wá rọ̀ wípé òun máa lè ṣe sùúrù. Wọ́n ti rò pé ń tó dẹ̀ máa ṣe ní ìsìnkú nísàn kankan mọ́. Àṣé kò mọ̀ pé èmọ́ na ṣe ń bọ̀ lẹ́yìn èmọ̀. Wọ́n kàn sí ní ìrìn àjò. ọba kan sí ní àjò. Bọ́lá kọ́. Àwọn méjèèjì wá ń lọ. Àtá ilá àtàyà àhàlà ya tí ní ìṣẹ̀fọn àmọ́ àhàlà. Eléyìí náà wá sí ní ilé tó bá ìlú náà ni. ń lọ lórí حتى إذا أتيا أهل قرية استطع ما أهلها ọba délùú kan ọdá àárín ìlú yẹn lọ́ba káwọn aráàlú a máa sọ fún wọn pé ẹ̀wọ́ nílẹ̀ àjò ni wà ó. àhàlàhà. ẹ jọ a ní ìdìkú lọ́wọ́ yín. ìsẹ̀fọ́ àmà àhàlàhà. a ní bùkátà sí ń sá àlè jẹ ni. àbáwo ayúdọ̀ yìí fòhò máa. onílẹ̀ àjò ni wá gbogbo ń tá a gbé dání ti tán lọ́nà. ìsẹ̀fọ́ àmà. ẹ jọ ṣe ilé akọmọdé ti wa kẹ́kọ̀ọ́ ti ẹ̀dẹ̀ fún wa ní kankan ká ká ti ẹ̀bí àbáwo ayúdọ̀ yìí fòhò máa. gbogbo àbáwò àbáwò ọba kọ̀dálẹ̀ pé ah, ayọ̀ntọ́ yìí fún ohun ààlè tí lálejò àmọ́ yìí rí àgbà lálejò ẹjẹ́ kọ̀tẹ̀ bí lọ pàkọjá fún ẹjẹ́ máa bá nàájò yìí lọ àbáwò ọba ti fún ilóúnjẹ ni ayọ̀ntọ́ yìí fún ohun àwọn ẹbá kọ̀ náà bá fún ọlọ́únjẹ ọba pa àwọn lálejò kódà omi ló kéré anábì Musa àti kíndìrù tún béèrè ní wọ́n tún fún wọn kò dẹ̀yẹ kó ní kálejò béèrè fẹ́ ṣe mí lálejò ká tó mọ̀ fojú ìjọba ní káṣà àlejò lálejò òun tún wá ń béèrè àwọn méjèèjì béèrè wọ́n tún wá ṣe wá lálejò náà kó yẹ kọ́lẹ̀ rọra jáde nílùú yẹ wọ́n rọ́wọ́ kọ́lẹ̀ máa wà ní yuridu an yanqadda faqamahu. Sídìrò nínú rẹ̀ àwọn àjàjá. Ló bá rí ìdáàrọ̀ yuridu an yanqadda faqamahu. Àwọn àjàjá. Àwọn méjèèjì bá rí ògiri kan. Yuridu ní ògiri, ògiri ilé kan. Ló bá rí ògiri ilé kan. Yuridu an yanqadda. Ilé àpàtì nílé ó ti dágún. ó ti dágún. fákàmà ooo. Ah! kíndìn ló bá ó bá débẹ̀ ó bá gbẹ́rù lẹ̀ ló bá bọ́ra lẹ̀ ló bá ní kí wà níbi musa bọ́ra àwọn ẹ̀mí musa àwọn kí náà fẹ́ ṣe ló bá gba kí ló ṣẹlẹ̀ ló bá dúró bí ògiri bí ìgbà tí kíndìn ló ní tí wọ́n fẹ́ jẹ kò sáà mọ̀ kí ló fẹ́ ẹ̀ sáà níbi musa rí ní tí wọ́n fẹ́ jẹ ló fi kí ló ń ṣẹlẹ̀ kíndìn ló bá mú igi. ọba mú igi ọba ọya ọba mú òkúta lọ́bá tàjí mẹ́yìn fẹ́dẹ̀rù bá sọ fáà ní ògiri lè padà ọ tí rí ti dágó ó ti ń bọ̀ nílẹ̀ o ah. a bèrè lọ́wọ́ àyàn kan fún wa ló ń jẹjẹ nínú ìlú yìí. làwùjí ìta látàkọ́ dídá lẹ́yìn àjẹrà. sẹ́bá ti lè tán bá àdìbàtì ẹja gbowó ẹja gbowó ṣé ta fẹ́ ṣe ṣé ó ṣàmà yọ ṣá ṣé kì ṣọ̀fẹ́ ṣé ta fẹ́ ṣe yóò kọ́ fẹ́ ṣe. àmọ́ fẹ́ ni àbẹ́ ti gbowó ẹ̀ tẹ́lẹ̀ ni kò yé mi o. làwùjí ìta. tani àwọn tẹ́bí wá ń pa ògiri tó ti fẹ́ òtí ẹ̀ká tẹ̀ mọ́mọ̀ tó ti dánù ẹwà ní kápọ́rọ́ alẹ́bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àpíṣẹ́ ọ̀ làòsíta látàmọ́síta lẹ́yìn àjẹ́rà kẹ́dà òkú ti sàdéhùn tẹ́lẹ̀ nǹkan bá ti filẹ̀ tó ń tẹ̀rẹ̀ kankan láyé lẹ́ kò sọ̀rọ̀ ma ìwà tẹ́lẹ̀ Kíni wá ní ó dá? Hàdá bí ọkùnrin bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni. Wọ́n ní kò sí wàhálà o, kò sí ìjà o, ìrákùtà àwọn afá máa ń sà síyàwó ní ọwọ́ àtọkọ ọlọ́kọ. Hàdá bí ọkùnrin bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni. Ọwọ́ mọ́wọ́ fún wọn tí wọ́n wá ṣòpin láàárín ọkọ àti ìyàwó. Wọ́n wá kí wọ́n mú kí Ìwọ́n náà wá ń wáyé kí sàgá kiri. ọwá mẹ́jùn ara ọwá mọ́ ọ̀gá tí ẹ̀mọ́ ni alhamdulillah kí n kó àwọn nǹkan kan tó bá jù wọ́n sínú gbá wọ́n dàdàkúdà ẹ sínú ẹ̀ àwọn lára tí ṣètọ́ ní kọ́ àwọn èèyàn tí wọ́n fi ń jẹ́ kí ṣìṣìṣe bẹ́ẹ̀lù mí nìyẹn àwọn ọkọ̀ burúkú tí wọ́n ń sáà ní ẹ̀kọ́ ní kó bẹ̀rẹ̀ sí ṣìṣe ó bẹ̀rẹ̀ sí ṣìṣọ́ wọ́n á mú ọ̀pọ̀lọ atọ́jà àwọn àjùsílẹ̀ kan àwọn àṣì àwọn oríṣi nǹkankan oríṣi nǹkankan oríṣi nǹkankan oríṣi nǹkankan adúpẹ́ fọ́lọ́hun táà nílànà yẹn o ṣe àríbáṣẹ́ tàṣírí wọ̀nyí ló máa bí àwọn àfọ́ onídàràdí yẹn àti gbogbo àwọn ní pàtó tàbí ha àti gbogbo àwọn olóògùn burúkú ẹgbẹ́ gbogbo kíkẹ́ ló mọ̀ á ah, mọ̀ á. ìjọba ìjọba ti ń wọ́pọ̀ lọ́dà àdúgbò yín tó fẹ́ fi lára rẹ̀ rí o. àwọn ọmọ kìíní fìrọ́kù ni wọ́n fi ń ṣe o àwọn náà wá lọ àwọn abẹ́ àlìjọ̀nù kan lọ́wẹ̀ àwọn nífàlífà rẹ̀kọ́ọ̀tù rẹ̀kọ́ọ̀tù

ọ̀sà títí ṣiṣẹ́ lára ti ẹ̀nìyàn ò ṣíwọ́ ṣe sóòrò fún wọ́n bá dúkọ́kọ̀ rẹ̀ tí ń bí ebùká kan kì í fẹ́ rí ẹ mọ́ ṣe sóòrò bẹ́yà ọ̀sà títí ṣiṣẹ́ lára rẹ̀ fálífàdì kọ́ ti tiwọn wọ́n sà ni ẹ máa wá ṣe àtúntàn fi Ọ̀tá àwọn tí sáà náà bí kọ́ wa pé ká máa sọ àtàbá ń sa ilé gbogbo tí wọ́n dé síbi tí wọ́n dé sí gbogbo àbàjẹ́. Àwọn tí wọ́n ṣe nǹkan bọ́ lára wọn, nǹkan bọ́ọ̀lù wọn lára. Ká máa kó omi ta sí ká lè fi parí ẹ̀. تستطيع عليه صبرا. kídìrún ní láì ní dènà pẹ̀lú láì ní fọ̀pá bọ́ọ̀lọ̀pọ̀lọ̀ fàágùn mọ́. Háàbà fìrọ́kù bẹ́ẹ̀ ní. Gẹ́gẹ́ bí n tó náà ni a fẹ́ yìí o. fìrọ́kù Ilé náà ló láàrin àti ẹ. ìrìnàjò wa bí ta fẹ́ parí ẹ̀ sí rí àbá sì máa lọ ohun ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí wọ́n náà sọ pé tó bá ti ti ṣe mí kí máa tọ̀nà rẹ̀ tì ẹ́ ma ọ̀rọ̀ mìíràn ti wá gbà bẹ́ẹ̀ kí a máa jẹ́wàá jẹ́ aláṣejù orí pé nǹkan pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n bí tó lè rí náà ni orí mọ̀ yìí kí ló wá padà wá tún wá ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àwọn tí Khidru ṣe yìí ìdí wáhàyí ló fà tó fi ṣe látọ̀dọ̀ ọlọ́run àbí ó kàn máa máa ń dára yẹn ni àti pẹ̀lú pé àwọn tó ṣe yóò rí wọn ṣàlàyé tálàyé rẹ̀ sí anábì Musa lọ́rùn kí lànà bí sọ ń pa ìṣẹ̀lẹ̀ yìí gan pàápàá sallallahu alaihi wasallam anábì Muhammad kí ló sọ ń pa ìṣẹ̀lẹ̀ yìí anábì sọ̀rọ̀ tó ní agbára ń parẹ́ eléyìí náà níbi tá a ti máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ insha Allah ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà la máa wá parí ìtàn anábì wa Musa aleyhi sọlọtọ sọlá níbi ìta aláǹfààní àti rísọ nínú rẹ̀ àǹtẹ̀lọ́ bá kó jọ kí ó gbélé ta gbọ́ yìí ó gba ní abada tó ní sísọ àtàwọn àti àgọ́ ọlọ́nkó má ṣe ní balẹ̀jẹ́ àbúrò fún aláyé bí àti gbégbé làbẹ́ àrùn àdínkù gbé ayé rọrùn bẹ́ẹ̀ lọ́nkó tó wà ṣe tẹ́ni kankan wa. أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته